láti pẹ́ kí wọ́n máa bá wa sọ̀rọ̀ náà lọ. nínú wọn ilé tó dára jù tó jẹ́ àpọ́nlé fọ́rọ̀ ọlọ́run fáwọn àfáà òun ni wípé ká bá ń bá wa sọ̀rọ̀ lọ́wọ́ kò dáa ká máa rìn lọ ká máa rìn bọ̀ ó dáa kí a máa tẹ́tí gbọ́ nǹkan tí wọ́n ń sọ. sọ àwọn àfáà dẹ̀rẹ̀ léyìí àwọn kì í búyàn wọ́n yìí ṣépè léyàn wọ́n yìí báyàn fa wàhálà ìdí ò dúpẹ́ ká sọ̀rọ̀ ọlọ́run kí ọlọ́run sọ kí làǹdàbí sọ kọ́lọ̀wọ̀ bá àdíkẹ́ ọlá kí ó san gbogbo alẹ́sàn dáadáa fàágbé gbogbo fún wa nísìn fàálì àtàfàjọ mọ̀ṣkúrọ̀ minna wà máa jùrọ̀ min Allah inna alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh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 وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عليكم الله ọlọ́ọ̀bá tí ó fi ẹsẹ̀ wa tó fi lé orí ìlànà tí a wà yìí tí ṣe ìlànà al-Islam ẹ̀sìn tó jẹ́ sí pé òun náà rí ẹ̀sìn tí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala tó yọ́nú sí ẹ̀sìn tí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala tó sàlẹ́sà bayna al-adyan kulliha láàrin gbogbo àwọn ẹ̀sìn láàrin gbogbo àwọn ìlànà táwọn yẹn fi sin lọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala al-adyan kathira inna dina inda Allahi islam ọlọ́wọ́n bá ní dájúdájú ẹ̀sìn lọ́dọ̀ tó wọn lọ́wọ́n bá ní tó wọn lọ́wọ́n bá mẹ́lẹ́sìn tó wọn lọ́wọ́n bá lékè lọ́tẹ̀wọ́ gbà ìlànà tí yẹn lè fi sin lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala tọ́lọ́wọ́n bá yọnu sí huwa islam ọ̀nà islam inna dina inda Allahi islam wa man yabtaghi ghayra islam dinan ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala ní gbogbo ẹnikẹ́ni tó bá fi lè mú ìlànà míì láti máa fi sin lọ́wọ́ bá láti máa fi ṣèjọ́sìn yàtọ̀ fún Islam fàláyìn yóò pọ̀ bá lábí ọlọ́wọ́ bá láwọn ọlọ́wọ́ bá ò ní gbà lọ́wọ́ ẹ̀ wàhúwà fi al-akhirati min al-khasirin ọlọ́wọ́ bá níwẹ̀ ní báyìí tó bá níjọ́ gbẹ̀rẹ̀ kìyàmà ọjọ́ ìkẹyìn nínú àwọn ẹni òfò ní ọwà kí ọlọ́wọ́ bá Allah kó má jẹ́ kí á sókù nílé ayé àti ní ọjọ́ gbọdọ̀ fi àmà sọ wá dúpẹ́ fún ọlọ́ọ̀ba Allah subhanahu wa ta'ala ọba tí ó sàwálẹ́sà pẹ̀lú ẹ̀sìn yìí àjẹ́ ìpé ọlọ́ọba Allah subhanahu wa ta'ala ó nìkan ní ọba tó tọ́ láti máa jọ́sìn fún láì pa nǹkan kan papọ̀ láì dá nǹkan kan papọ̀ pẹ̀lú ọlọ́ọba Allah subhanahu wa ta'ala nínú ìjọsìn a ti jẹ́rìí pé anábi sallallahu alayhi wa alihi wa sallam ẹ̀rú sí ọlọ́ọ̀ba òjísí ọlọ́ọ̀ba ní àlékún kí ọlọ́ọ̀ba àánú ọlọ́ọ̀ba orí ajẹ́ ìjẹta ọlọ́ọ̀ba kó wà àtúgbẹ́ ìkọ̀ọ̀kan wa náà tí a ń tẹ̀lé ìlànà lẹ́yìn sallallahu alaihi wa alihi wa sallam títí di ọjọ́ gbẹ̀dà kìyàmà ní àkọ́kọ́ náà a kí gbogbo àwọn àgbàlagbà àwọn bàbá àwọn ìyá àwọn ẹgbẹ́ àwọn aṣíwájú wa ní òkè ìmọ̀lẹ́ bíbáyìí a abẹ́lọ́wọ́ Allah subhanahu wa ta'ala ọlọ́run tó jẹ́ kí dáadáa máa sí ijú ẹ̀mí yìí ọlọ́run Allah subhanahu wa ta'ala à ń bẹ̀ẹ́ ọmọ jẹ́ kí iná dáadáa ikú lójú ayé yìí náà iná dáadáa tí ó bẹ̀rẹ̀ sí máa jò ní òkè ìmọ̀lẹ́ yìí pẹ̀lú àwọn ọmọ dáadáa àwọn ọmọ tí wọ́n tó tẹ̀sọ́jú ọ̀dọ̀ ọlọ́run ba tí wọ́n yí ẹ̀sìn ọlọ́run ba tí wọ́n yí súnà ànábì sallallahu alayhi wa sallam ní ìbámu sí àdúrà tí àwọn àgbàlagbà tí wọ́n ṣe ní ọjọ́ kìíní àná àwọn bàbá wa àgbàlagbà dáadáa ọlọ́ọ̀bà kó bá gbàbọ́ wọn ọlọ́ọ̀kó pàṣìṣe wọn rẹ́ ọlọ́ọ̀kó gbà wọn lẹ́rú ọlọ́ọ̀kó sàmójúkú kó àdúrà táwọn bàbá ti ṣe lọ́jọ́ náà lọ́hùn òun ló ń gbà yìí báwa rẹ̀ bídí àṣìtáàní báwa rẹ̀ lẹ̀ àdúrà lọ́jọ́ náà lọ́hùn àdúrà táwọn bàbá ń ṣe pẹ̀lú àníyàn ní bàbá yìí báwa pa iná àjẹbọ báwa nítorí pé àwọn ẹbọ eléyìí tó fojú hàn tó yé gbogbo èèyàn ó sì jẹ́ nǹkan tó ń lékè láwùjọ nígbà yẹn àdúrà àwọn bàbá yìí ni pé ọlọ́run bá gbé súnà lẹ́dìgà ọlọ́run ti ń gbé gàbá yìí ọlọ́run àlékún gbígbàdúrà fáwọn bàbá yìí ọlọ́run mẹ́ta bá wa ṣe ọlọ́run bá wa rẹ bíbí àṣetá nílẹ̀ ọlọ́run ti ń rẹ̀ ńlẹ̀ báyìí bá wa pa náà dẹ́bọ ọlọ́run mẹ́ta bá wa parẹ́ ọlọ́run ti ń parẹ́ lẹ́lẹ́ yìí tí wọ́n ń yẹ súnà lẹ́bì lẹ́yìn ọwọ́ yìí a kí wọn bàbá náà kú oríire a kí wọn kú ìdùnnú gbígbàdúrà tọ́lọ́ nípa wọn ṣẹlẹ̀ lẹ́yìn wọn àti lójú ayé àwọn tí wọ́n tún jẹ́ àgbàlagbà tí ń bẹ láyé lónìí tán bá wọn bàbá nì lọ́jọ́ náà lọ́hùn àtàwọn tó wọn bá wọn tán ìṣẹ́kù fún alágbàlagbà láwùjọ wa lónìí tó a kí wa kú oríire ní òkè ìmàlẹ́yà yìí ní pàápàá jùlọ ní àdúgbò pàkátà ní ẹ̀sà nínú ẹ̀sà ní ilé ìjọmọ àti ilé olódò ní àdúgbò wọn bí báyìí akíwa kú ìgbà iṣẹ́ ọlọ́run bá láàyè ìfàyè gba ìpèpè sójú ọ̀nà ọlọ́run lọ́sùn subhanahu wa ta'ala akíwa eléyìí báyìí ìrọ́jú ni bọ́lọ́run ṣe níkẹ́ ọlọ́jú yìí abẹ́lọ́ba Allah subhanahu wa ta'ala fọ́lọ́n kọ́ mẹ́jọ yìí ládàá rẹ̀ ojú ọwọ́ lẹ́bí ṣiṣẹ́ yìí ọlọ́run fẹ̀yàn ọwọ́ ìgbìyànjú adalọ́wọ́ Allah subhanahu wa ta'ala ọlọ́mọdúnrẹ́ yìí ọlọ́mọdà yìí lágara àníyàn tó mọ́ta gátìyàn fi jí sí ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá kó mọ́ ìsàlékún rẹ̀ fún yín ìlànà tàbí sallallahu alayhi wa alihi wa sallam tí wọ́n fi gbádùn ẹ̀sìn ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala kó mọ́ ìsàláyìn mọ́ ìsàlékún ìgbóró ìlànà náà fún yín akíyín kú oríire ìgbé oríire wọ́n sádùúgbò ẹ̀rí àwọn bàbá ta kí àti àwọn ọ̀dọ́ dáadáa tí a kí yìí eré ìtàn kí n kú fún ni pé wà sí ìpẹ̀pẹ̀ sójú ọ̀nà náà wà lẹ́yìn gbé wá ẹ̀ gbé ní bàwà wọ́lọ́ ìoríire pé ẹ gbé sókè yìí gbogbo ò gbé bẹ́ẹ̀ ni kìí ṣe cultism ẹgbẹ́ òkùnkùn lẹ́gbẹ́ wa sádùúgbò yìí táàmà wá para wa táàmà sá ọládàá táàmà yẹra wọ́n bẹ nígbà wàhálà rẹ̀ bá dé olóko onílé lóko olódò onílé lódò oníṣòwò onílé lọ ó kálukú rèé ẹ ń gbé ẹ ń bẹ̀rẹ̀ ẹ̀gbélé báyìí ìlà lílo ìparí kéke ọmọ lókè ọmọ ń sálẹ̀ ẹ̀gbé wá sádùgbò níta ẹgbé wá sádùgbò ni ìpèsójú ọ̀nà lọ́ọ̀ba tẹ́lẹ̀ ìbáyìí àwọn ọba lọ́sùn tààdọ̀ tààdọ̀ lọba tí wọ́n ń sẹ́yìn lẹ́sàn lórí ẹ̀kọ́ lọ mọ́ṣàbáwà sẹ́yìn lẹ́sàn dáadáa bẹ́ẹ̀ lákí gbogbo àwọn ọmọ ìyá ìpẹ̀pẹ̀ sójú ọ̀nà ọlọ́run báyìí láti jẹ́ kí ó máa lọ bẹ̀rẹ̀ látorí àwọn olùmọ̀ tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún mi àtẹ́gbẹ́ òsì ni tí wọ́n jẹ́ adarí ètò tí wọ́n sì jẹ́ ìkagbógi nínú àwọn ọmọ àdúgbò yìí tí wọ́n gbé dáadáa dání Abu Maryam Abdulhafiz Balógun Al-Khairi Balógun Fúlàní lọ́hùn ọmọdé Balógun làwọn Al-Ustadh Abdul Majid oníwìdí àwọn jẹ́ ọmọlé oníwìdí ní pàkátà wa ní báyìí náà àti gbogbo ẹ̀yìn ìlàrí ọlọ́ọ̀ba tí ẹgbẹ́ iṣẹ́ ọlọ́ọ̀ba dání abẹ́lẹ́ ọba lọ subhanahu wa ta'ala ọmọ ìdí kó sun yẹn ọmọ jùlẹ̀ ní dáadáa rẹ̀ ti gbé dání òní yín là ń rí ọ̀la yín ọlọ́mọ ṣàjọ lọ ọ̀sán yín là alẹ́ yín ọlọ́mọ burú ọ̀làjọ́ ọlọ́run jẹ́ alẹ́ mi kọjá ju ọ̀sán mi yìí lọ àpadà sí aburú tí ó fi máa wí nǹkan ní tó fún ìlànà súnnà tí a gbé dání ọlọ́run mẹ́jọ ṣẹlẹ̀ tọmọtọmọ tayataya tẹbí tara ojúlùmọ̀ tọ̀rẹ́ ọlọ́jọ́ kan sọ lọ́ọ̀bá àti gbogbo àwọn ọmọ ẹ̀yà níjòkólé àtàwọn tí ó padà máa gbọ́ wọlé wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ẹ̀rí eléyìí tí wọ́n ní kí a máa dára wa lẹ́kọ̀ọ́ lé lórí òun náà ni kayfiyatu du'a fil islam kayfiyatu du'a fil islam ọ̀nà tí a máa ń gbà ṣe àdúrà nínú islam òun náà ni wọ́n ní kí a dára lẹ́kọ̀ọ́ lé lórí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó tóbi púpọ̀ ni nítorí pé àdúà àdúà ṣíṣe tí a padà mẹ́nubà ìtumọ̀ rẹ̀ ní tọ̀síwẹ́wẹ́ àti àwọn ọ̀nà tí Islam gbé kalẹ̀ láti máa fi ṣàdúà yìí àdúà yìí sílatun bayna al-abdi wa rabbi ọ̀nà kan gbòógì ni tó jẹ́ ọ̀nà tó so ẹrú papọ̀ mọ́ Ọlọ́run Allah subhanahu wa ta'ala ọba tó dáa ọ̀nà tó tóbi nínú àwọn ọ̀nà tí yàmá fi ń ṣe lọ́wọ́ bá ní nínú àwọn ìran ìtààfi ń ṣe lọ́wọ́ bá tọ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala gbé kalẹ̀ fún wa nínú àwọn ìlànà tọ́lọ́wọ́ ní ká máa fi sí ọmọ ọlọ́wọ́ bá eléyìí tó ga jù ń bẹ̀ àtàwọn nǹkan tó ọmọ lẹ́nu padà máa bà insha Allah karim kí ni wọ́n ń pè ní àdúrà kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ àdúrà àdúrà yìí èdè kan ni tí tolórí tẹlẹ́mù àti mùsùlùmí àtẹni tí èsè mùsùlùmí ti gbogbo agbóyé àwọn mùsùlùmí àwọn máa ń pè ní àdúrà àwọn tí ò kí ń ṣe mùsùlùmí àwọn ẹlẹ́sìn míì ẹ má sọ pé ẹlẹ́sìn kejì ní mo fi bẹ̀rẹ̀ mo fi wọlé ọ̀rọ̀ ní pé ẹ̀sìn kan náà ni ó mẹ́ lọ́dọ̀ ọlọ́ọ̀bá tọ́lọ̀bá yọ́nú sí kò pé méjì àwọn ẹlẹ́sìn ní tí ò kí ń ṣe mùsùlùmí tí wọ́n jẹ́sìn kèfèrí àwọn pè ní àdúrà àdúrà bá ṣe máa ń pè ní àrí àwọn tó bá ti wá dà papọ̀ mọ́ wa nílọrin yà yìí àbí wọ́n ti wọ́n sẹ̀mí láwùjọ mùsùlùmí àwọn náà máa pè ní àdúrà ṣùgbọ́n ará ọ̀dọ̀ wa lọ́hùn láwọn ilẹ̀ Yorùbá òkè ọ̀yà rẹ̀ àbísàlẹ̀ ọ̀yà àwọn ní àdúrà àdúrà àwọn ará Èkó náà rí àwọn náà ní àdúrà àti mùsùlùmí Èkó àti kèfèrí Èkó àdúrà làwọn pè wọ́n fẹ́ gbàdúrà ọlọ́ lẹ́nu mi jẹ́ kí ní ẹ̀ ó wú lẹ́nu mi jẹ́ àdúrà ẹ̀rí pé Yorùbá tó wúwo ni àdúrà mọ̀rọ̀ pé ìwọ̀n fún yẹ bóyá torí pé táwa bá sábà ló lé kó fún yẹ lẹ́nu tiwa bóyá lẹ́nu àwọn tọ̀hún náà bóyá àdúrà àwọn náà fún yẹ lẹ́nu wa àmà ṣùgbọ́n àdúrà yìí èdè Lárúbáwá ni tó ti di Yorùbá ìtí Yorùbá máa ń pè é òun náà ni ìsúre ìsúre òun náà ni Yorùbá ń pè ní àdúrà èdè Yorùbá tó tó yarantí oníkápẹ ní ìsúre kò yẹ báyìí sí náà kí náà pè ní àdúà òun náà ni al-ibtihalu wàtàdọ́rùn-ún ila Allah subhanahu wa ta'ala kára wọ́n rasẹ̀ ká pẹ́pẹ́ fúrú ká fara كوا الله سبحانه وتعالى إذا كنا الدعاء الابتهال والتضرع إلى الله سبحانه وتعالى إذا كنا الدعاء وطلب الخير من الله سبحانه وتعالى ودفع الشر بعد بعدنا كتير يوري الله kátọrọ lọ́dọ̀ ọlọ́wọ́n ọba kọ́lọ́wọ́n bá kó sóore fún wa kájẹ̀gbẹ́ ọlọ́wọ́n bá kó gbé aburú jìnà sí wa ìtẹ́ǹpẹ̀ ládùúwà nìyẹn ìdí ẹ̀bẹ̀ sọ́lọ́wọ́n bá gbogbo láyé nǹkan méjèèjì bá ọgbọ́dọ̀ jáde kó nù nǹkan méjèèjì imma khayrun yatlubu inú kó jẹ́ pé oore ní wá lájọ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala àdíkọ́ jẹ́ sí pé aburú ní fẹ́kọ́lọ̀ ọ̀rọ̀ gbé kò ẹ̀rí lórí eléyìí báyìí الله الله سبحانه وتعالى صنع القرآن الكريم من سورة الأنبياء سورة الأنبياء الله الله سبحانه وتعالى صنع نقوى النبي الله با الله با ذلك لا نصي تعوى النبي الله با كوا الله با سبحانه وتعالى بما دبي فاستجبنا له الله ني النبي زكريا ọbẹ̀ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala kọ́mà fastajabna lahu àwọn ọlọ́wọ́ bá àdékẹ́lọ́wọ́ gba àdúrà rẹ̀ eléyìí tá ń pè ní al-istijaba inú kan gbógi tó pàtàkì nínú àdúrà tá padà mẹ́nu rẹ̀ fastajabna lahu àwọn ọlọ́wọ́ bá àdékẹ́lọ́ gba àdúrà rẹ̀ ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala wájú ọlọ́wọ́ bá ní àwọn akùn lọ́mà wọ́wà hábẹ̀nà lahu yáhíyá wa aslahna lahu zurriyata ọlọ́wọ́ bá ní àwọn akùn ní ànábì yáhíyá ànábì ọlọ́wọ́ bá tó jẹ́ ìkan àwọn ẹ̀sà ni tó yẹ sí pé ọlọ́wọ́ bá lọ́sùn ọlọ́run sì ṣàdéhùn fún anájú Zakariya pé a ó fún ọlọ́mọ tá ò fún ẹnìkan nírú ẹ̀rí òun náà anájú Yahya ọlọ́run bá ní àwọn àrọ́mọdọ́mọ àwọn àrọ́mọdọ́mọ anájú Zakariya tí anájú Zakariya ń bẹ̀rù wípé wọn ò ní lè gbé iṣẹ́ ọlọ́run bá gẹ́gẹ́ bó ti ẹ̀ka gbé tóun bá lọ tán ọlọ́run á wọn ọlọ́run àdéjọ́ wọn sọ wípé ìbí tí wọ́n lọ ni pé ọlọ́run bá ń ròyìn àwọn ànábì ọlọ́run bá ọlọ́run ní innahum kanu yusari'una fil khayrat àwọn ànábì ọlọ́run bá wọ́n jẹ́ ni tí wọ́n máa ń jáfáfá wọ́n á sì máa yára síbi àwọn nǹkan tó jẹ́ àwọn nǹkan oore yusari'una fil khayrat wọn ò kí ń sọ̀rọ̀ jù níbi àwọn nǹkan tó bá jẹ́ àwọn nǹkan olóore wayad'unana raghaban wa rahaba wa kanu lana khashi'in ọlọ́wọ́n bá ní wàyàjẹ̀ ìrìnàdà àwọn àlẹ́jọ́ lọ́wọ́ bá máa ń pe àwọn ọlọ́wọ́ wọ́n máa ń bẹ̀

khashi'in wọ́n dẹ̀ jẹ́ ni tó páyọ̀ ọlọ́run bá wọ́n dẹ̀ jẹ́ ni tí ó máa ń tẹríba fún ọlọ́run bá wọ́n jẹ́ ni tó máa ń kọminú ọlọ́run bá Allah subhanahu wa ta'ala a jẹ́ sí pé àdúrà ọ̀nà méjì náà ló pé sí àdúrà eléyìí tá a fi ń béèrè orí lọ́dọ̀ ọlọ́run bá àti eléyìí tí a fi ń ṣe kí ni o tí a fi ń wá ìṣọ́ra kúrò nídìí aburú ọ̀nà méjì sáájú àpẹ́sí náà nìyẹn àwọn ànẹ́bí ọlọ́wọ́ bá méjèèjì sí ni wọ́n máa ń ṣe kéde náà máa ń ṣe lórí jẹ́ sí pé nínú àwọn ìran ìbáàdà nínú àwọn ìran nǹkan tá a fi ń ṣe lọ́wọ́ bá òun náà ni ar-raghbatu war-rahbah ar-raghbatu war-rahbah kéèyàn máa tí kòkòrò oore lọ́dọ̀ Ọlọ́run bá kéèyàn máa tọrọ wọn wá àdá kí wọ́n sì máa bẹ̀rù ìyá ọlọ́run bá nílé ayé àtọ́jọ́ gbéra òkè yá mọ̀. ومن الناس من يقول ربنا آتنا في الدنيا حسنة وما لهم في الآخرة من خلاق ọlọ́run fẹ́ jú àwọn èèyàn àwọn èèyàn kan fún wa nínú àwọn tán níbi àdúrà ṣíṣe ọlọ́run mọ́sàwá bẹ́ẹ̀ ọlọ́run bá ní wàmínẹ̀ náà ọ̀n bẹ́ẹ̀ àwọn èèyàn àwòfẹ́jẹ̀ yìí rí bẹ́ẹ̀ من yaqulu rabbana atina fid dunya hasana àwọn tó yẹ pé sábà ń bẹ náà ọba orí ayé nìkan náà máa ń tọrọ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ṣe dáadáa fún wa láyé ṣe dáadáa fún wa láyé wa ma lahum fil akhirati min khalaq ọlọ́run ní wọn ò ní dé báyìí pé kankan tó lóore lọ́jọ́ gbéra kìyàmà tó ní wọn béèrè ẹ̀ wọn àti ṣiṣẹ́ pé yóò fi ní nǹkan o. wa minhum man yaqulu rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana ọ̀kídá àzábà náà ẹ̀rù méjèèjì ọlọ́ni wọn ń bẹ́ẹ̀nú àwọn èèyàn tá fẹ́kẹ́ ìjọ àwọn tí wọ́n sọ pé fi dunya hasana ọlọ́wọ́ bá fún wa ní dáadáa nílé ayé ta ló sọ pé kíyàn má dèrè ayé ná ó dájú pé wẹni báyìí kò gbàgbọ́ yìí ni a máa ń dèrè wẹ ayé ọ̀dọ̀ ọlọ́wọ́ níbi kábẹ̀ lọ́wọ́ bá gbọ́nà táwọn máa ń sọ ní pé Rabbana atina fid dunya hasana lórí ọlọ́wọ́ bá fún wa ní dáadáa nílé ayé wa fil akhirati hasana àtún wọ́n gbàgbé alkiyama náà ọlọ́run tó bá jẹ́ gbẹ̀rẹ̀ alkiyama fún wa ní dáadáa lọ́jọ́ náà lọ́hùn wọ́n kábẹ̀ lọ́wọ́ ba lórí orí ayẹ́ta kìyàmà kábẹ̀ ṣe kí ni kábẹ̀ wáyé sọ́ra lọ́dọ̀ ọlọ́wọ́ ba kúrò níbi ayẹ́ta kìyàmà ọ̀nà méjèèjì tájú àpín sí nìyẹn gbogbo ẹnikẹ́ni tí máa ń bẹ lọ́wọ́ nínú àwọn ẹ̀kọ́ àdúrà náà sì ní pé gbogbo ẹnikẹ́ni tó bá bẹ lọ́wọ́ méjèèjì lọ́gbọ̀dọ̀ máa bẹ lọ́wọ́ ba lórí ẹ̀ wọ́n bẹ tọ́sí fíma àtàkà lọ́wọ́ dáwọ̀ àkírọ̀ àwọn ìjọ kọ̀ọ̀rún wọ́n ń ṣe wá sí bókọ̀ ọ̀hún nígbà tó ń gbẹ́rù kan rí sí ọ̀rọ̀ ọlọ́ọ̀wá wọ́n lè tẹ́rì kí ma àtàkà lọ́hù dárọ̀ àṣẹ́rọ̀ wọ́n nínú nǹkan tọ́lọ̀ ọba àlétẹ́lá fún wọn ní ọ̀rọ̀ ah, nínú àwọn tọ́lọ̀ ọba fún ọ yìí ètò fi gbáyé gbádùn náà wọ́n gbàgbé àti ìlú ń bẹ̀ wa ahsin kama ahsana Allahu ilayk kó o sì máa ṣe dáadáa gẹ́gẹ́ bọ́lọ́hun ṣe dé dáadáa sí wọn náà ìyẹn ni wípé bọ́lọ́hun ṣe bùkún ọ tó yìí náà ni kí wọn náà máa ṣe dáadáa sáwọn èèyàn tó bọ́lọ́hun ṣe tẹ́ẹ̀lẹ̀ kò ní ká gbàgbé ayé yìí nígbà tá a bá ń bẹ lọ́wọ́ bá bẹ́ẹ̀ láwọn gbọ́dọ̀ ya afọ́nufọ́ra ká gbàgbé àlùkìyàmà níbi ìbẹ́ lọ́wọ́ bá wa eré ìbáyìí ó ní nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀nà ibi tájú àṣìṣe tó pẹ́ sí lẹ́yìn eléyìí eléyìí tó túkù dátò mẹ́nu bá ń sìn ó ní pé ẹ ká lọ mọ̀ wípé àdúrà ṣíṣe ìbádà ni ìsìn ọlọ́ọ̀bá ni ìsìn ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ni kí lẹ́rí lórí eléyìí ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala sọ́nà al-Qur'an al-Karim wa qala rabbukum ud'uni wa qala rabbukum ud'uni astajib lakum ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala sọ wípé ọlọ́ọ̀bá ọba tó dáyín ó ń pa wá láṣẹ wípé ud'uuni ẹ máa pè mí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ẹ máa pè mí àṣẹ nìyẹn látọ̀dọ̀ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọlọ́run bá pa wá láṣẹ ká máa ṣàdúà ud'uuni ọlọ́run ní ẹ máa bẹ̀ mí ẹ máa pè mí astajib lakum èmi ọlọ́run bá ọmọ dáhùn àdúrà yín innal ladhina yastakbiruna an ibadati dájúdájú àwọn tó ń páwọn ò lè èmi ọlọ́run bá nìkan àwọn ò lè pé èmi ọlọ́wọ́n bá nìkan nítorí ẹ̀jẹ̀ pé ẹgbẹ́ àti ìbáàdà àti àdùá ni tó jẹ́ ọlọ́ni ùdù ni àtẹ́jìdè lápò ẹ máa pé èmi ọlọ́wọ́n bá èmi ọlọ́wọ́n bá máa dá ọlọ́wọ́n ní iná lẹ́bí lẹ́yẹ tẹ̀kìdìrúnà ìbáàdà ti dájúdájú àwọn kí ẹ má máa bẹ lọ́wọ́ kí ẹ má máa ṣàdúrà yín ṣe ìgbéraga sọ́rọ̀ nù wàfíl hadith ẹjẹ́ sáré mú hadith kan wá tó sáré wá sí mi lórí ìsìn arábìnrin inna Allaha idha lam yus'al yaghdab bẹ́yìn bá kọ̀ tí ó máa ṣàdúrà kọ́ máa bẹ lọ́wọ́ ọlọ́run sì máa bínú sí àṣẹ ìkò ṣàdúrà àìlẹ́kọ̀ọ́ pẹ̀lú ọlọ́run bí ìgbà pé ò ní bùkátà sọ́lọ́run bí ìgbà pé èèyàn lè dálé ayé gbé láì ní láì nídìí ọlọ́run bí ìgbà pé bùkátà kẹta so ìtumọ̀ rẹ̀ nìyẹn tó wẹ́rẹ́gẹ́rẹ́ tí ìbá ṣàdúrà irú ẹni báyìí rèé ọya aláìmọ̀ká ọya bùtùrú nípa ọlọ́run kò mọ̀ kò lẹ́kọ̀ọ́ bá àti bá lò ó sì ọlọ́run bá ní innal ladina dájúdájú àwọn tí ó yẹ sí pé yastakbirun wọ́n ń ṣe gbéraga an ibadati níbi ká máa sí èmi ọlọ́run bá sayadkhuluna jahannama dakhiri ọlọ́run bá ní wọ́n wọnú náà jahannam dakhiri lẹ́ni tó yẹpẹrẹ wọ́n àti bí ìwọ̀n bá ṣàdúrà aburú ńláńlá ni ọlọ́run bá fi sọ̀kan kẹ́ni kọ̀ọ̀kan wa. bá ti bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ àìmọye àtẹ́lẹ̀ sọ̀rọ̀ kẹ́kọ́ mọ́ kádùá má mùsùlùmí wọn pọ̀ ládùá yìí. nítorí báwọn mùsùlùmí rèé a ò ní kẹ̀kẹ́ tá a fi bá ọlọ́run ọba sọ̀rọ̀ nígbà tí wàhálà bá dé àbígbà tá a bá ń wá orí ju kásàdúrà lọ. ọ̀nà kẹ́tí mùsùlùmí tó fi máa ń béèrè oore tó sì máa fi ń wọ́n sọra fún ibi aburú òun náà ni kí wọ́n ṣàdúrà mo sọ yí pé àdúrà yìí ìṣọ́ra ẹni papọ̀ mọ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ni ìmájà kúrò lọ́dọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ni ìrántí ọlọ́run ọba ni mo ṣe kí ń bẹ kana minal kana minal rọ́ọ̀dìlì ọ wà nú àwọn tí wọ́n ti ya afọ́nú fọ́ra sọ́lọ̀ ọba àwọn tó ti gbàgbé ọlọ́run àwọn tí wọ́n kí rántí ọlọ́run ọba òun náà ni àlùmọ́fìlù wàlá takùn mílẹ̀ rọ́ọ̀dìlì a sì padà mọ́ abẹ́ ìṣẹ́kọ́ kẹrì padà mọ́ ẹ̀rẹ́ wá lódìdí náà kábẹ́ عبادة بالواي أي أي أمين أري الله الله سبحانه وتعالى سيبين أرني قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى ọlọ́run Allah subhanahu wa ta'ala sọ pé ìrẹ́ ànábì sọ pé ud'u Allaha àwùjọ Ar-Rahman ayyamma tad'u ọlọ́run ìrẹ́ ànábì sọ fún àwọn kèfèrí àwọn ọ̀sẹ́bọ Quraysh tí wọ́n sọ wípé ẹ̀rí Muhammad ó sì lọ́lọ́run kan náà ní bẹ ọlọ́run kan lòún pè ìgbà míì yóò pé Allah yóò pé yá Allah ìgbà yóò pé yá Rahman ìgbà yóò pé yá Rahim eléyìí sì sọ pé nìkan náà lòún pè ìdítọ́ bàtà rẹ̀ fi sọ̀kalẹ̀ yẹn torí pé àgbọ́yé àwọn ọ̀sẹ́bọ ni pé tààdùlù asmá yẹ̀sẹ̀lìmù tààdùlù al-mad'u tààdùlù asmá yẹ̀sẹ̀lìmù tààdùlù al-musammayat eré tọwọ́wò ìkẹ́ gbígbà nínú ọ̀nà méjèèjì kéwú náà rí àgbọ́yé tí wọ́n ní pé bórúkọ bá ṣe pọ̀ tó náà lẹni tá ń pèsè pọ̀ tó bẹ́yẹn bá ti pè orúkọ yẹn méjì mẹ́ta tẹ́yẹn bá ti pè orúkọ méjì mẹ́ta nǹkan méjì mẹ́ta náà ló ń pè yẹn wọ́n jẹ́ sọ pé ọlọ́run kan náà ní ká máa pè ọ̀ ń takò wá lórí báwa Allah ó ń pè Ar-Rahman ó ń pè Ar-Rahim ìwọ náà ti ń pọ̀ lọ́hùn ọlọ́run tí ọlọ́wà àríkẹ́ wá sọ fún ọgbẹ́rẹ́ ànẹ́bì sọ pé olídìrú lọ́ha àwídì al-rahman sọ fún ẹ pé tọ́bá wù yẹn pé allah àwídì al-rahman tọ́bá wù yẹn sọ pé al-rahman ayyamma tad'u eléyìí tọ́bá wù yẹn kẹ́ pé inú àwọn orúkọ falawul asmaul husna ọlọ́wọ́ bá nìkan náà ló ní gbogbo ẹ̀ òun ló ní gbogbo àwọn orúkọ tọ́dà ọlọ́wọ́ bẹ́yọ kan náà ní jẹ́ gbogbo ẹ̀ kò yé wọn ni ẹnu bí ta mẹ́lò ní wọ́n yìí náà nìyẹn eléyìí báyà ń fìdí ẹ̀ múlẹ̀ wípé àti ká máa bẹ lọ́wọ́ bá ìbáàdà ni ẹ̀sìn ni ìjọsìn ni ká máa ṣàdúrà lẹ́yìn tá mú bí ayà bí mélòó wáyìí ẹ̀jẹ̀ tó lọ sínú hadith Ànábì sallallahu alaihi wasallam náà hadith yìí alimami Abu nínú súnánù náà àti àwọn àfá àtọ́pọ̀lọ bẹ́ẹ̀ nínú àwọn àfá olùgbẹ̀gbọ́ ní olùgbẹ̀wà àyíkọ̀ náà ìsọ̀bọ̀mọ́ àìsọ̀dà kí lànà bí sọ hadithu yìí hadithu annu'man ibn bashir radiyallahu anhuma ó ní hadithu yẹ hadithu annu'man ibn bashir radiyallahu anhuma kọ́lọ̀ kó bá kéwà àti bàbá rẹ̀ sọ̀hábí ànábì àwọn méjèèjì ó ní addu'ahu huwa al Ànábì sallallahu alaihi wasallam ní àdúrà tẹ́ ń wò yẹ ohun gangan ni wọ́n ń pè níjọsìn àdúrà gan níjọsìn ajẹ́ pé ẹ̀rí ìfirinlẹ̀ digbí ẹgẹ́ bí ayàkọ̀ áǹsà kí ẹ náà ti fẹ́rẹ̀ rẹ̀ pé àti ká máa ṣàdúrà ìbádà ni àti ìjọsìn náà ń ṣàdúrà tí mùsùlùmí ò gbọ́dọ̀ fi ṣeré táà sì gbọ́dọ̀ máa ní ẹ̀kọ́ bá ṣe ṣe Na'am nígbà tí lẹ́yìn rẹ̀ lẹ́bẹ̀ tó bá ti wá yí wa pé kásàdúwà ẹ̀sìn ní ìjọsìn ní abùkátà nǹkan méjì nínú ìjọsìn wa tó torí pọ́lọ̀ ọba àlejò náà jọwọ́ bá nǹkan méjèèjì yẹn abùkátà rẹ̀ nínú àdúrà tó rájúà ìjọsìn ní ẹ̀rí tí wọ́n ṣe tó fi rinlẹ̀ pé àdúrà ìjọsìn ní àbí nígbà tá a ti wá mọ̀ bẹ́ẹ̀ abùkátà ṣàpọ́ọ̀nì asasiyan àwọn májẹ̀mú ìpìlẹ̀ méjì kan abùkátà rẹ̀ kó tó di pé àdúrà wọn gbà kó tó di wípé gbogbo ìjọsìn tá ń ṣe òkú náà yàtọ̀ fún àdúrà náà òun náà gbà kí nìkan méjèèjì jẹ́ lima wàkẹ́ ìfà nǹkan méjèèjì nìyẹn a béèrè lọ́wọ́ gbogbo ẹnikẹ́ni tí ń ṣàdúrà àti gbogbo ẹnikẹ́ni tí ń ṣe ìjọsìn pé nítorí kí fi ń ṣe é eré náà ń pè ní al-ikhlas kí ló yẹ tó fi ń ṣe nǹkan nítorí kí ló fi ń ṣe ṣé nítorí tọ́lọ́ ọba àbí nítorí nǹkan míì àbí nítorí tọ́lọ́ àti nǹkan míì ìgbà míì rèé èyàn lè máa ń ṣe nǹkan kọjá pé torí tọ́lọ́ ọba nìkan ni máa ń dà láàrú ẹni bẹ́ẹ̀ ìgbà míì èyàn lè máa ṣe nǹkan kọ́mọ̀sí torí tọ́lọ́ ọba ń bẹ́ẹ̀ ìgbà míì náà wá rèé èyàn lè máa ṣe nǹkan nítorí tọlọ́wọ́ ba àti nítorí nǹkan míì náà Allah ó de tòun náà. jama'a tani ni máa ń dà láàrẹ̀ èyàn tí ń ṣe nǹkan torí tọlọ́wọ́ nìkan tó bá jẹ́ ìjọsìn lima tírétò fi ṣe lèlá nítorí tọlọ́wọ́ bá ní bí àbí torí nǹkan míì ọwọ́ àdùn wí lẹ́nu ṣùgbọ́n kò rọrùn nínú ẹ̀ ní àìmọye àwọn nǹkan táwọn èèyàn ń ṣe lónìí tó ẹgbẹ́ kárí mi ọ̀dà ẹ máa wọ ẹtọ́ fẹ́ ṣàdúrà o ẹ máa wọ kárí mi náà dùà ọwọ́ ti tẹ́ni síta gbangba níbi táwọn èèyàn ti ń lọ tẹ́tí ń bọ̀ lọ́wọ́ gbé tẹ̀sùbá lọ́wọ́ wá lọ́kalẹ̀ ní ọká àti àtàgbé níwájú níwájú ta níwájú bá kàn ikàn ikàn ikàn nítorí kí ní ṣe jàmbá ṣé torí tọ́lọ́ náà ni bọ́ bá jẹ́ nítorí tọ́lọ́ ń tarọ́ ní kó gbé bọ́ síta gbangba tó bá jẹ́ nítorí tọ́lọ́ ìsáàbì ní wọ́n orú mú ni tọ̀ kágbà bẹ́ẹ̀ kágbà kó orú mú ni náà ṣùgbọ́n tó bá ti rẹ̀ tí è bá ti rẹ̀ sórú tó bá ti jẹ́ pàníyàn ní ìlú pé bọ́ta lẹ́gbàwọ̀ yẹn rí pé àà ah, ah, ẹni ọlọ́la wà lájú ìdàká wo tẹ̀sùbá rẹ̀ lọ́gà bí òkè yìí ìkọ̀kan rí bí kúlì kùsàgbà yìí àwọn eléyìí ti tẹ́ sínú ọlọ́run gan wọ́n wọlé sọ́lọ́ ah, torí pé èmi ò rí ní tó lè mú èèyàn bọ́ta nígbà tí èèyàn bá fẹ́ ṣàdúà tí kìí bá ṣàdúà tó bá káyàn má gbangba eré tó pàtàkì sí pé èèyàn lè bọ́ta náà gbangba náà kọ́ mọ́ túmọ̀ sí pé ń ṣe kárí mi èèyàn lè bọ́ta pẹ̀lú bá ṣe wúyì náà wàláì tí ń ṣe kárí mi ṣùgbọ́n òkun oníkùn kó nínú mọ́ mẹ́nu bali insanu ala nafsihi basira walau alqa ma'abira ṣe rí yóò wé tí mo pa yẹn ìtumọ̀ ayà ni òkun oníkùn fẹ́lìlì ìsánú alẹ́nafsihi basira o ń kálukú rí náà ríra rẹ̀ o ń kálukú mẹ́bí tọ́ wà wà láwà kọ́ màáfíọ̀ ìyọ̀bá àmọ́ wọ́wà wí ìyọ̀bá àmọ́ wọ́wà wí wọ́n náà ò lè tara rẹ̀ ò lè tán lọ́hùn èèyàn ló lè tán ò lè tara rẹ̀ bẹ́ẹ̀ ló lè tán lọ́hùn bá nítorí kí là fi ń ṣe ṣé nítorí tán lọ́hùn bá àbí nítorí pé a fẹ́ kọ́rọ̀ ayé jọ ìmọ̀ ń bẹ́ẹ̀ ń bà ní bẹ́ẹ̀ nínú bá lẹ́kọ̀ọ́ ayéjọ ni pé a fẹ́ sí ojú àwọn èèyàn sọ́dọ̀ wa kán rí wa sẹ́ni ọlọ́run àdúrà ni kò lè jẹ́ oore fún yàn aburú ní ọjọ́ fún yàn èyí ó tún jìyà ní pé ń bẹ̀rẹ̀ ọba nítorí wípé nínú àwọn mẹ́jẹ̀mú tá fi gba ìbáàdà yìí tá ó fi gba iṣẹ́ yìí lọ́wọ́ ẹ̀ mẹ́jẹ̀mú aláwọ̀kọ́ láre òun náà ní ká ṣe nǹkan torí tọlọ́ọba ká dẹ̀ fọ ẹ̀mí wa mọ́ fún ọlọ́wọ́ba nìkan ẹ̀ ṣèyí ò lé ní ìkìláàsù alákọ̀ọ́kọ́ nìyẹn eré náà ń pè ní ìkìláàsù ní ìyá májàmú ẹlẹ́ẹ̀kejì nínú ìkìláàsù ìkìláàsù yẹn náà ni kò sí ní májàmú méjèèjì o májàmú alákọ̀ọ́kọ́ àmọ́ ó wá kú ìkìláàsù làámàlì iṣẹ́ tá a fẹ́ fi ṣe náà bá yẹn ọlọ́run nìkan la wá gbàdà dájú ẹ̀kọ́ ẹ̀gbọ́n mi yé bẹ́ẹ̀ yẹn bá nínú àmìyàn rẹ̀ àbò ṣe torí nǹkan mi ẹlẹ́ẹ̀kejì ni pé sọ́lọ́hun náà lọ wá dájú ẹ̀kọ́ lóhun nìkan sọ ọkọ̀ ọlọ́ọba mọ́ nínú ìjọsìn àbò nǹkan ní ìpapọ̀ mọ́ ọlọ́ọba tàbádé bí báwo ni àwọn èèyàn káàrí mùsùlùmí wallahi wọ́n jáde kó islam wọ́n jíkẹ̀ gẹ̀rí kùrán ló jẹ́ pé ọ̀rẹ́ torí jẹ́ gbogbo ẹni ó wù tó bá ń pè nǹkan ní lẹ́yìn ọlọ́run ọba bí kí nǹkan ń kó sóore fóhun àbí kí nǹkan ń gbé aburú jìnà sóhun fàhúwà mushrikun kafirun ẹlẹ́bọ ni kèfèrí bẹ́ẹ̀ bá fi lé ń pè nǹkan ní lẹ́yìn ọlọ́run gbogbo tó bá wù kọjẹ́ ọba ìdáwọn nẹ́bí ọlọ́run lè yẹn pè pé ah, ah, àbá àwọn ẹni ọlọ́run làwọn ń pè é àwọn ẹni ọlọ́run ni ìbádọ́lọ́ ìdádọ́lọ́ ayélujá bí àwọn onílá àwọn ẹni ọlọ́run ni ẹ máa káàbọ̀ wọ́n ti débi olújẹjúlọ́ olújẹjúlọ́ àwọn àbùtọ́ọ̀lù àwọn àkìtáàbù àwọn òtáàdù Ah àwọn kan lẹ́yìn ọlọ́run làwọn ń pè pé àwọn aṣojú ọlọ́run rèé àwọn àrólé ọlọ́run làwọn ń pè àwọn ẹni ọlọ́run àwọn tó di ayé mú àwọn tọ́nà ọba àlékọlá kó àkóso ayé lé lọ́wọ́ gbogbo àwọn orúkọ tí mo sọ yìí àwọn ìtumọ̀ rẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n nígbàgbọ́ sáwọn orúkọ yẹn ni Wallahi àwọn èèyàn àwọn èèyàn wọ́n fi àìmọ̀ká kún ẹ̀sìn púpọ̀ ọlọ́wà tó làwà kúrò mẹ́ ìkánú àwọn akọrin wọ́n sábà wọ́n wá sí mi lórí gan ọ̀lọ́ ìtorí ìjọ́ tí mo ti gbọ́ kìíní yẹn báyìí ìbànújẹ́ tàbí ń bá mi wà ní bá tẹ́rẹ́ akọrin yẹn nínú àwọn akọrin tí máa ń lu àwọn àlù àlùjó táwọn yẹn máa ń ọ̀pọ̀lọpọ̀ lé ní kéṣẹ́ sí ẹ̀wọ̀ nígbà tí máa sọ̀rọ̀ ó ní olóhun fọlọ́hun síwájú òun fànájì tẹ̀lé wọ́n ní nìnìkẹ́ ò ní nìní wọ́n ní ìsámà rẹ̀ só séhù tí já ní ń bẹ́ẹ̀ lẹ́yìn ní ẹjìmọ́ ní àbí ẹjìmọ́ lónìí àbí séhù bàrà àmà ń bẹ́ẹ̀ lẹ́yìn ní wọ́n bẹ̀rẹ̀ sí máa kagbọ́ àwọn tí ń bẹ lẹ́yìn lẹ́yìn ọlọ́run ẹbọ tí ò lábùlà ni ojúlówó ẹbọ ẹbọ tí ò lọ ẹbọ tó lọ sàn án ẹbọ tó yanjú ẹbọ tó gbádùn ṣẹ́gun tí mo gbádùn wọ́n ní sẹ́gun tí mo gbádùn ni. ilé rẹ̀ ni gbádùn rárá. tí èèyàn bá fi lè pe nǹkan míì lẹ́yìn ọlọ́run àwọn ànábì ọlọ́run ló pè ní àwọn màláíkà ló ń pè ní àwọn àlìjẹ̀nú ló ń pè ní àwọn nǹkan gidi ló ń pè ní gbogbo àwọn ilé ìpátá ẹlẹ́bọ ni wọ́n níbi àdúrà ṣíṣe olóòrùn jẹ́ sí pé ṣe rí àwọn àdúrà tó bá gbélé wa lọ́wọ́ táà lọ́mọ ń fà yẹn tí a bá ti lè rí yá orúkọ tó gbọ́rọ̀ tẹ̀lé gbọ́rọ̀ jẹ́ orúkọ Ọlọ́run tí èyí bá ti sọ orúkọ Ọlọ́run ẹbọ là ń ṣe tí kò bá ti lè jẹ́ orúkọ Ọlọ́run tẹ̀lé yá níbi àwọn àdúrà tá ń ṣe yẹn kí ni jẹmá ẹbọ ẹbọ nìyẹn ẹjẹ́ padà sẹ́yìn ẹbá mi jẹ́ tí mo dé ìmọ́lẹ̀ ẹjẹ́ padà sẹ́yìn nínú àwọn ọ̀rọ̀ pìlẹ̀ tó yẹ kí n ti sọ ṣùgbọ́n tí iye mi kú ṣe rí àdúrà àdúrà tá ń sọ yẹn ó ní àwọn orúkọ míì wọ́n ń pè ìtumọ̀ kan náà ló já sí nínú ẹ̀ ni àsọ̀lá sẹ́rí àsọ̀lá tí a máa ń táwọn yẹn àdúrà ní jẹ́bẹ̀ nínú èdè nínú kíni o nínú èdè ṣùgbọ́n nínú ìtumọ̀ ṣẹ̀ríà òun náà ni àwọn iṣẹ́ kan láti àkọwàlì wọn àfààlì tó ní àwọn ọ̀rọ̀ tá a máa sọ nínú iṣẹ́ náà tó sì láwọn iṣẹ́ tá a máa ṣe iṣẹ́ yìí rèé a máa ń bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú takbiratul ihram àyà máa ń parí ẹ̀ pẹ̀lú sálámà ìtàn pè ní àsọlá nínú ṣẹ̀ríà nìyẹn ṣùgbọ́n nínú èdè dùá ni kílẹ̀ rí lórí eléyìí ẹlọ́wọ́nú sórọ́tù tàùbà ọlọ́ọ̀bá ní khudh min amwalihim sadaqatan ọlọ́run bá nílẹ̀ ànábì gba sàká khud min amwalihi mú nínú owó àwọn èèyàn rẹ àwọn mùsùlùmí àwọn ìjọ rẹ mú nínú owó wọn sọ́dàkọ̀ zaka náà pè ní sọ́dàkọ̀ torí sọ́dàkọ̀ méjìlá ní àsọ́dàkọ̀tul wájíbà àsọ́dàkọ̀tul mustahabba gba zaka lọ́wọ́ wọn bọ́ọ̀bá wá gba zakata wà sàdúà fún wọn nítọ́nà ọba wímẹ̀ ń kọ́ ní tọ́lọ bá jọ gba zakata kí o lé wọn lórí kí ọlọ́wọ́ àlékẹ́lá pè ní sọ́lá mẹ́ sàdúà fẹ́ni tó gba zaka lọ́wẹ́ inna salataka sakanun lahum tó rájúwà tó bá ṣe fún wọn yóò mara wọn balẹ̀ kí á á àdúrà yìí ṣe wá tù wá lára dé bó jẹ̀jẹ́ kó tánà nígbà lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ yìí náà pọ̀ o gba àdúrà tó fi lé yìí ẹ̀kọ́ nìyẹn mo mẹ́lẹ̀ wákàlẹ̀ tó kúrò pé nínú àwọn orúkọ tí dùá ní òun náà ni sọ́lá wà ẹ̀ẹ̀sẹ̀ yìí lé ní ẹjẹ́ mú hadithu wá lórí ẹ̀ alhadithu al-qudsi hadithu Ànábì sallallahu alaihi wa sallam ni Abu Hurairah ló gbé hadithu yẹn jáde lọ́gbà aráṣọ́ Ànábì sallallahu alaihi wa sallam al-Bukhari àti Muslim gbé jáde nínú sahihu wọn àwọn àgbà fáwọn ní hadithu méjì táwọn nínú ọlọ́wọ́ bá lọ́sùn náà tọ́lá sọ wípé ọ̀sántú sọlá tàbí ìní wọ̀ bẹ́ẹ̀ náà àdì ní sẹ́yìn ọlọ́wọ́ bá ní èmi ọlọ́wọ́ bá mo pín súrọ́tù fàtíhà náà ń pè ní sọlá níbẹ̀ ẹ̀rí mi wáyé báyìí mo ti ní sọlá ìrun tàbá tàbá dárúkọ yìí nínú tá a máa ń gbàlérò pẹ̀lú ẹni sọ́ọ̀tù fatiha máa wá sọ ìdí tí sọ́ọ̀tù fatiha fi jẹ́ sọ́lá fún yín sìn torí ó ní ṣe pẹ̀lú àdúrà ni. ọlọ́run bá ní qasamtu salata bayni wa bayna abdi nisfayn ṣe ní sọ́ọ̀tù fatiha tẹ́ wò yẹn èmi ọlọ́run bá àlékẹ́ lápin tí méjì láàrin mi àtẹrù mi ni èmi ọlọ́run bá àlékẹ́ lánípin tèmi nínú sọ́ọ̀tù fatiha ẹrú náà ní tiẹ̀ wàlí abdi yọ́mọ wá bẹ fún ẹrú mi ìpín tó bá béèrè lọ́dọ̀ èmi ọlọ́ọ̀bá nínú sọ́rọ̀tù fàájì àti mo pín sí méjì yẹn tẹ́ rí àwọn ìpín alákọ̀ọ́kọ́ nítorí lórí ayé ẹlẹ́ẹ̀kẹrin nínú sọ́rọ̀tù fàájìhà tọ́lọ́ọ̀bá ni ayà tó kù désàlẹ̀ tẹ̀rú ni pẹ̀lú ìsìn kí wá rí tọ́bí pé sọ́rọ̀tù fàájìhà ní sọ́lá àdúrà ni kí ló pè jàmá olóòpàá ló fi jẹ́ sí pé tá a bá parí suratul Fatiha tán nínú àwọn ẹ̀kọ́ tá a máa ń ta nínú àwọn ẹ̀kọ́ bá àti ìsàdúà Ànábì wa kọ́ wa pé bẹ́ẹ̀ bá parí suratul Fatiha tán lórí ìrun gan ẹ ṣe àmín tírélà mi ń ṣe àmín tírélà ń ṣàdúà ni àdúà ni suratul Fatiha ṣẹ̀fàdúà ni ẹ máa ń sàmì sí kí wá ní túmọ̀ àmín Allahumma stajib ismul fẹ́ẹ̀lì yẹn fọ́lẹ́sì kan tó rọ máa jàbà tàbí kí àwọn masàmẹ́tẹ̀ bá ń sàjúwà àwọn olókọ súnnà àjẹ̀yàwó súnnà àwọn tí máa ń pàpẹ̀ mara súnnà súnnà ò sì mọ̀ wọ́n rí láti bí sílẹ̀ àwọn lọ́lọ́tọ̀ súnnà lọ́lọ́tọ̀ ni ọlọ́run jẹ́ wọ́n sẹ́rí wá bá súnnà dé Ànábì sallallahu alaihi wasallam ó ní ká máa sàmí nígbà tá a bá parí àdúrà nítorí pé ṣe rí àmì ìta ń sọ yẹn ismul fẹ́yìn ni wọ́n yíba ìtumọ̀ ní pé Allahumma skeji ọlọ́run gbàdúrà wa tí wọ́n àmì nìyẹn tàbá débi àwọn ẹ̀nà ẹ̀kọ́ bá àti sàdúrà àmà mẹ́nu bàyẹ́ náà báwo wá la ṣe pín sọ́ọ́sì fàájì àti méjì sẹ́rítẹ́rì bá sọ pé alhamdulillahi rabbil alamin ọlọ́wọ́ sọ pé majjadani abdi ah ẹrú mi ń yè mí ẹrú mi máa káre lọ́hùn èmi lẹ́rú mi ń yè báyìí ní kìí mẹ́sàn-án mẹ́wàá yìí a sọ wípé arrahman arrahim a sì yìn ọlọ́ọ̀ba ìyáka na'budu wa ìyáka nasta'in kọ̀dá ẹlẹ́kẹrin tọ́lọ́ ní gbogbo yóò ayé ẹlẹ́kẹrin ni pé ihdina siratal mustaqim àwọn mẹ́lọ́wọ́n bá nù wáyé ọlọ́run fi ẹsẹ̀ wa rinlẹ̀ kó o sì fi wá mọ̀nà lójú ojú ọ̀nà tá a ti náà kéwú tó jẹlẹ̀ nìyẹn o lórí ojú ọ̀nà táwa ihdina siratal mustaqim siratal ladhina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin gbogbo nínú náà àdúrà ni. Na'am ìbẹ̀rẹ̀ tí mo wá sọ yẹn a ní suratul Fatiha àdúrà ni ìbẹ̀rẹ̀ láti jẹ́ aláwọ̀ kọ́ sí ibi ẹlẹ́kẹrin náà sáàdúwà lòun ní bẹ́ẹ̀ ni láti bẹ̀rẹ̀ sọ́ọ́sìn fatiha títí dé parí àdúrà ni mo jẹ́ bá ń jẹ́ ìkẹ́mẹ́rẹ̀ bá padà sílẹ̀ o torí bí ní mo tún ṣe àyíkò tó ti ń wọnú o ṣùgbọ́n ẹjẹ́ wọnú mí náà ní padà sí ibi tí mo ti tí mo ní jẹ́ bá ń jẹ́ má tẹ́ bá mi dé torí mo lè gbàgbé tọ́wọ́ má gbé mi dáadáa ṣẹ́rí àdúrà mo ní kálẹ̀ rántí kálẹ̀ rámi létí méjèèjì náà ẹ̀hẹ̀ bísmìlá náà náà ẹjẹ́ gẹ́dà náà náà ah mi tí mẹ́rin bá tó jọ báyìí náà bísmìlá ẹjẹ́ gẹ́wà dáa bísmìlá orin kátà fi ń bèèrè orin lọ́dọ̀ ọlọ́wọ́ ọba ẹlẹ́kejì kọ́ alhamdulillah ẹ ṣeun ẹ̀yìn ẹ̀bá mi dé mẹ́lẹ̀ báyìí àdúrà pín sọ́nà méjì lábala bẹ̀yẹn ẹjẹ́ tó pín àdúrà sọ́nà méjì lábala bí tí mo dé yìí abala bí tí mo dé yìí àdúrà ẹbá mi dé méjèèjì náà dùwà ẹ̀hùn ìbádàtì wà dùwà ẹ̀hùn mẹ́sàlẹ̀tì àwọn àdúrà kẹlẹ̀ tó pé a sọ̀rọ̀ kẹ́kẹ́ lọ́dọ̀ lọ́wọ́ à ń ṣe lọ́wọ́ sàn ni òun náà pè ní dùwà ẹ̀hùn ìbádà òun náà ni ká máa yin Ọlọ́run ọba ká máa yin Ọlọ́run ká máa kí Ọlọ́run ọba ká lè máa ṣe àwọn àdíkìrí Ọlọ́run ọba a ò béèrè kẹ́kẹ́ lọ́pọ̀lọpọ̀ àyè à ń ṣe lọ́wọ́ ọba pẹ̀lú àdúrà ṣe rí gbogbo àwọn àdíkìrí pátá tá à ń ṣe yẹnyẹn àdúrà ní gbogbo ẹ̀ máa ń padà bọ́ abẹ́ tó dábá sọ̀rọ̀ nípa àdúrà àdíkìrí àdúrà ni ọ̀dà kẹtó kẹtó kẹtó padà wà bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ kọ́kọ́ mú hadith kaba fún wa náà hadith yìí alimamu nasa'i wọ́n gbà wá nínú tíra wọn tó ní bákan náà fáwọn Ibn Majah àwọn lágbàwà nínú kìtàbù tàhídù wọn kí ni hadithu náà hadithu yìí Abu Musa al-Ash'ari ló gbàwà tó rẹ̀ sallallahu alaihi wasallam ó ní kunna ma'a rasulillahi sallallahu alaihi ká mú ẹgbà wa hadith lọ́pọ̀lọpọ̀ ìmọ̀ ń jẹ́ ká mọ àwọn gbólóǹkọ̀ kan tó bá ta kókó nínú hadith mi ẹgbà wa ni ó wa pé sáfàrù lérò yẹn àjò owó ni ńlọ́sọ̀ nínú hadith mi. ni a wà pẹ̀lú àtẹ́bí lórí ìrìn àjò lọ́jọ́ kan. ìrìn àjò owó ni títí ẹgbà wa nàtáyé ní ìrìn àjò ojú ogun ni. kùnà ma'a lọjọ فجعلنا فجعلنا لا نصعد شرفا ولا نهبط واديا إلا رفعنا أصواتنا بالتكبير ó ní báwọn ṣe inú táwọn wá ń ṣe lójú ọ̀nà ni pé táwọn bá ti gun òkè báyìí lórí ìrìn àjò tẹ́ pé ojú ọ̀nà ẹ gun òkè ẹ ma sọ̀kalẹ̀ ẹ débi omi yọ tẹ pẹrẹsẹ kò ní jókè kò ní jẹ́sàlẹ̀ ẹ òkè ni ẹ débi omi fírì ni ìsàlẹ̀ ni onígbogbo àjíbà táwọn bá ti ń gun òkè táwọn bá ti ń sọ̀kalẹ̀ lórí ìrìn àjò yẹn táwọn bá gobi tọ́ga sárọ̀ kò ní ibi tọ́ga táwọn bá kéṣe gẹ́gẹ́lé tọ̀nà tí ṣùgbọ́n tó rọ́pọ̀ wọn náà gẹ́gẹ́lé ní náà fi ń pè ní gẹ́gẹ́lé ẹ̀rẹ́gẹ́lẹ́ ga tó ń pè ní náà nù tá a bá ti kún gẹ́gẹ́lé rèé tá a ti sọ̀kalẹ̀ tá a sọ̀kalẹ̀ gẹ́gẹ́lé a máa ń gbóhùn wa sókè pẹ̀lú pé à ń gbọ́dọ̀ tó fi Allahu Akbar Allahu Akbar gbogbo tá a bá ti ṣe súnà ni wẹ́jẹ́ tí bá ti ń ṣe ìrìn àjò bá ṣe máa ń ṣe nìyẹn qala fadana minna rasulullahi sallallahu alaihi wasallam kí ni láwọn ṣe jama wọ́n láwọn ṣe allahu akbar ìfọ̀bẹ́ ìfọ̀bẹ́ lò nìyẹn o mo ìtòrí ẹ̀mọ́ hadith yìí wá màá sì padà yẹn náà wọ́n ṣe díkìrù wọ́n ṣe rántí ọlọ́run ní àbí ẹwà ọmọ gbọ́n tí ó pè sí fàdánà minna rasulullah sallallahu alaihi wasallam anabi wa súnmọ́ wa ó ní yá ayú anabi ní ẹ̀yẹ èèyàn albiru ala anfusikum ẹ̀rẹ̀ òyìn lẹ̀ ẹ pariwo ju inú ẹ̀kọ́ àdúrà nìyẹn a padà mẹ́nu bá mo ní ma padà ló ń bò mí ṣùgbọ́n ẹ̀mẹ́jẹ ti lo bẹ̀yẹn síkà ti má débẹ̀ bàmá lo albiru ala anfusikum anabi ní ẹ máa wí gbólóhùn tẹ́ ń wí yìí ẹ máa wí jẹ́jẹ́ anábì ọ̀tá pàtàkì gbóná yẹn ọ̀nà tá ń gbà wí lànàbì ṣe kíni tó ní ká yí padà ẹ máa wí jẹ́jẹ́ fa innakum la tad'una asamman wala gha'iban anábì nítorí pé ẹ ò pé adití bẹ́ẹ̀ lẹ́ pé ọlọ́run ọba tó jìnà kí anábì sọ pé ibi tí wọ́n fẹ́ lò gángan nìyẹn tó fi lọ sí àdéhùn yẹn. فإنكم لا تدعون أصما ولا غائبا إن الذي تدعون gẹ́gẹ́ bí ọlọ́wọ́ bá tẹ́ ń pè nínú ìwáyà tí mo fi ń ká yìí sami'un basir inna alladhi tad'una sami'an basira nínú ẹgbàwá mi inna alladhi tad'una sami'an qariba gẹ́gẹ́ ẹ̀yìn ìjà ti pariwo kọ̀rí ìbà ọlọ́run ọba tó súnmọ́ yín ni ẹ̀yìn ìjà ti máa pariwo bàṣírọ̀ ọlọ́run ọba ti rí yín ni ẹ́ àdáàdì sọ lọ́sọ̀rọ̀ gbígbóló yìí fún wọn ẹ̀kọ́ àdúrà ni ẹyẹ tàtàrà báyìí kí n rí àlọ síbi tí mo tó sì ṣẹ̀rí tẹ̀yẹ̀ bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ bá lára àwọn ẹ̀kọ́ àdúrà ni pé a ò kí ń pariwo sàdúrà Allah Allah Allah Allah Allah Allah Allah tàbí fi ṣe nítorí pé kíni kọ́lọ̀ lè gbọ́ àní ààrẹ́bì lọ́lọ́wọ́ yìí sàdítí fàyíndakum látẹ̀lẹ̀ ìrìnà asọ́màn ẹ̀ nídìí àti pariwo tọ́lọ́wọ́ yìí sàdítí wọ́lá rọ́ ìbà ẹ̀ sì nídìí ìnáma iná lẹ́bi tẹ̀lé ìhún gẹ́gẹ́ bí ọlọ́run bá tẹ̀ ń pèsè tẹ̀mí àì ọlọ́run bá ọba tí ń gbọ́ ni lọ́síyọ̀ ọba tí ń rí ni kọ̀rí ìbà ọba tó súnmọ́ ni ọlọ́run bá tẹ̀ ń pè nìyẹn. Allah subhanahu wa ta'ala ọba jẹ́ pé wọn náà Qur'an àwọn kan lọ́ba Nabi sallallahu alaihi pé àkọ̀rí ìbò rọ́bù náà fanunaji àǹbàyìnlò fanunaji ilẹ̀ ànábì abẹ́kọ̀ ojú rẹ̀ ọlọ́run fún wa tọ́nà ọba súnmọ́ wa ká máa pé pẹ̀lú wọn kẹ́lẹ́kẹ́lẹ́ ni ká máa pariwo ni àbọ́lọ́ ń jìnà sí wa ká máa pè tó pé Allah Allah èwo ni ẹ̀kọ́ bá àti ìsàdúrà nù méjèèjì tọ́nà ọba wa àkọ̀rí ìbò rọ́bùnà fanunaji àǹbàyìnlò fanunaji tó súnmọ́ ni ká lè máa pé pẹ̀lẹ́kẹ́lẹ́ ni àbójìnà

òjíìbù dáẹ̀wọ̀ ṣẹ̀dá ìdádáàn èmi ọlọ́run ọba máa ń jẹ́ pé ẹni tí ń pè mí èmi ọlọ́run ọba máa ń gbàdúrà ẹni tí bá ń ṣàdúrà ìdádáàn nígbà tí bá ń pè mí èmi ọlọ́run máa ń jẹ́ pé rẹ̀ pàlíyẹ́sẹ̀ jíìbù ní ọlọ́run nítorí ẹ̀ ẹgbẹ́ mi ọlọ́run ọba náà lóhun tẹ́lẹ̀ mi ọlọ́run ọba náà ń pè yín sí gbàgbọ́ wàlíyú mi nú bì ọlọ́run ní ẹ̀sìn dígbàgbọ́ sẹ́mi a gbọ́dọ̀ mọ̀ wípé bá a bá fẹ́ bẹ ọlọ́ọ̀bá tá a bá fẹ́ pe ọlọ́ọ̀bá a ò kí ń pariwo gbàtà kì í sa àwọn kírísíẹ̀nì àwọn kírísíẹ̀nì máa ń pariwo lọ́lọ́ọ̀bá lórí a ò kí ń pariwo lọ́lọ́ọ̀bá lórí kò sínú ẹ̀kọ́ Islam àwọn ìlànà yìí àwọn ìlànà kèfèrí tó darapọ̀ mẹ́sìn fún wa ni àwọn ìlànà kèfèrí tó darapọ̀ mọ́ Islam fún wa ó làwọn ìlànà yìí ẹ má a máa pariwo tá a bá ń bẹ lọ́hùn àbíjọ ànẹ́bí ọlọ́hun kan

àjùlákàlà àkàfẹ́ sọ àwọn èèyàn dòpò nú ni onídìíká gbé onídìíká gbé wàhálà kó àwọn èèyàn lálẹ́ níwájú kó tó di pé wọ́n pè kó tó di pé wọ́n kọ̀ lọ́hùn ọlọ́wọ́n bá òróró tó bá yà wọ́n àmọ́ sọpọ́ wọn òróró tó bá dídí àjọ àmọ́ akọ́lọ̀ lẹ́ni tó rorò àmọ́ ajẹ́gbé mọ́lọ́hùn àdúrà alákọ̀ọ́kọ́ ni ẹ̀jẹ̀ máa ó ní ọ wà nínú ìbẹ̀rẹ̀ suratul Fatiha láti ìbẹ̀rẹ̀ rẹ̀ débi ayẹ̀lẹ̀ kẹrin du'a du'a ìbádà

mo lè gbàgbé ẹgbẹ́ ń tara lọ́bẹ̀ sí ibi tí mo ti dé yìí nínú àwọn ẹ̀kọ́ àdúrà ni pé gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ bẹ lọ́hùn a ò kí ń kí ọlọ́run ọba mọ́lẹ̀ kiri ẹ kọ́kọ́ ti dùn áhù ìbáàdà ṣáájú náà ẹ kọ́kọ́ di ọlọ́run ní mẹ́sàn-án mẹ́wàá ẹ ṣe pẹ́pẹ́ kúrú ẹ dìrẹ́ bẹ́ẹ̀ ẹ ra ọwọ́ ra ẹ̀sọ́ lọ́wọ́ bá ẹ kí ọlọ́run bá dáadáa kẹ tó béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run òun ni sọ́lọ́sùn fásitì àkọ́ wa pé àdúrà tá a fẹ́ ṣe nígbẹ̀yìn a ò ní dé àkàn ní bọ́ síbẹ̀ bẹ́ẹ̀ àbí ká kọ́kọ́ ti ìdí rẹ̀ bẹ́ẹ̀ síwájú ọlọ́run alhamdulillahi rabbil alamin الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين نبقى يا إيه زمان بيرين كلا دولو إيه قوة ẹwà nẹ́bí sallallahu alaihi wasallam sáré báwọn ẹbẹ̀rẹ̀ wa allahumma allahumma rabbi allahumma anta rabbi la ilaha illa anta àdájú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni o àrẹ́bẹ̀ ọkọ̀ bẹ̀rẹ̀ sí máa kí ọlọ́run ẹ̀kí allahumma ilé ọlọ́run bá anta rabbi ìwọ ọlọ́run bá mi la ilaha illa kò sí ẹnìkan tó tọ́ka máa jọ́sùn fún àtúwọ̀ nìkan khalaqtani ìwọ ló mi wàhánà àdùn ẹrú rẹ ni mo ń ṣe wàhánà aláwáàdì mo sì wà lórí àjẹun tí wọ́n lọ́ba lè jẹ́ kẹ́rù wà lórí ẹ̀ ọwá ẹjí kẹmọ sàpọ́ọ̀tì bí mo ṣe lágbára tó kí lọ́wọ́ kàrẹ rẹ̀ fáwọn fèrè lè àrẹ́bìfẹ́ ni lọ́kàbẹ̀rẹ̀ sí máa ọlọ́run kó kọ́kọ́ kí ọlọ́run a sọ pé ẹni báyìí kò ní mà tó bá ti bẹ̀lọ̀ kò ní ẹ̀kọ́ tó bá ti bẹ̀lọ̀ ọlọ́wọ́n bá tóbi kọjá kákàkí mọ́lẹ̀ káti máa àwọ̀kọ́ yìíná àwọ̀kọ́ kìíná kọ́kọ́ ẹ̀wọ́ ànábì Adam pàtàlákọ̀ Adam mi rabbihi kalimati ọlọ́wọ́n bá lékẹ́lá nù ànábì Adam gbólóǹkan ọba bá yí

ànábì sallallahu alaihi wasallam ọlọ́run bá àdéjà wá kó ànábì ádámà kí ni kan náà kí làdúrà náà ànábì ádámà ní sọ́lọ́tọ̀ sọ pé ànábì ádámà sọ wípé la ilaha illa anta subhanaka inni kuntu nazalimi wọ́n lóhun náà ni ànábì nínú nínú ẹja wàláwùlà ẹnàwó kẹrin ní lùsọ̀bì yìí làlábì sọ̀bì bọ́kànlì yìí ìlà yóò mi bá kú. báwa nẹ́bẹ̀ ọlọ́wọ́ bá ṣe máa ń bẹ lọ́wọ́ yìí wọ́n kọ́kọ́ kí ọlọ́wọ́ bá náà wọ́n kọ́kọ́ yin ọlọ́wọ́ bá náà eléyìí náà ń pè ní duawu ibadati lẹ́yìn tàbá kí lọ́wọ́ bá tá

èyàn ń wá ọmọ ṣẹ́ kí ló yẹ kí èyàn ṣe jọ̀mọ́ ó yẹ kí èyàn máa bẹ lọ́wọ́ nítorí pé níjọ́ tí ànábì Ibrahim wọ́n máa kí ànábì Ibrahim ṣe ẹ̀rọ pẹ̀lú wí sókè ó ń bẹ lọ́wọ́ àbí Ibrahim dì tó fi lọ́rọ̀ rí kí ló rí ìmọ́lẹ̀ṣẹ́ èwo ló gbé Ibrahim ń níjọ́ tí ànábì Zakariya ń wọ́n ma kí ànábì Zakariya ń ṣe jẹ̀mọ́ wọ́n náà wọ́n wọ́n ma ọwá kú nílànà àwọn ànábì ọlọ́ọ̀bá ọwá nílànà àṣìtáni bí wọ́n náà bá ń wọ́n ma àwọn tó ń wọ́n ma lọ́jọ́ kìíní àná tẹ́ pọ́njú ọmọ tẹ́ ma pàtàkì ọmọ wọ́n ń bẹ lọ́run ni ọlọ́run sì gbàdúrà wọn àná ẹ̀kọ́ ni kọ́lọ́run kó gbàdúrà gbogbo wa náà gbogbo ẹni tí ń wọ́ ma tí ń ra ọwọ́ àṣẹ síwájú ọlọ́pàá náà mọ́ta fún ọlọ́mọ ọmọ alálùbáríkà bí ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn bí ẹ̀ bá fẹ́ ti aburú dànù jẹ̀máà ọlọ́run là máa ń bẹ̀ wàláyé ní sàáyàzáni lọ àwọn wòlíì ọlọ́run làwọn tó jẹ́ sí pé wọ́n tẹ́sí ìṣẹ́lọ́ ọba pẹ̀lú ọ̀rọ̀ yàtí lọ́bílà mo wá bá ọlọ́run ọba débi pé ìsà alani táwọn ẹrú yìí bá béèrè nǹkan lọ́dún lọ́dún ìlú ọlọ́run ọba làwòrìyànnà èmi ọlọ́run ó gbé wọn lọ́wọ́ ni. wàdà ìdí sàádàmì tọ́ba sì wá ọmọ ọlọ́run ọba lólùsọ làwọ̀ ìdánà èmi ọlọ́run ó sá ọba mọ̀ wọn gbàtọ́lọ́ bá lè kẹ́lá òyìn ànábì Musa ọlọ́wọ́ bá ní ànábì Musa jẹ́ ẹni tí àdúrà rẹ̀ máa ń yára gbà wàjíhà àìkáná mustajaba dáàwà àwọn mujaba dáàwà èyí tó wà ní méjèèjì kéwú náà ni ànábì ànábì Musa àrí salatu salam ẹni tàdúrà rẹ̀ máa ń gbà lẹ́sẹ̀kẹsẹ̀ ni bẹ́ẹ̀ ni wọn ànábì ọlọ́wọ́ bá ṣe rí ìbádàlọ́ irú ìṣòro wo làwọn bá pàdé lónìí táwò lè bẹ lọ́wọ́ balẹ̀ lórí táàrò pọ́jagbára ọlọ́run lọ táàfin lọ ń dìkùndí àríwùsòro wo lọ bá wa lónìí táàfin ń gbàgbé kọ́ táàfin ń rárì mọ́lẹ̀ táàfin ń sin nígbẹ́rẹ́ táàfin kò mẹ́jẹ àrò táàfin kò mẹ́jẹ ọ̀gẹ̀dẹ̀ táàfin kàn mẹ́jẹ òsè táàfin kàn mẹ́jẹ àràbà ẹ̀dàkùn irú àdẹ́wò lọ bá wa táàrù kágbára ọlọ́wọ́ bọ̀ ká àìkòmọ́ ọlọ́wọ́ bá àìjọ́ ọlọ́wọ́ bá mọ̀ ní kódà àwọn akẹfẹ́ rí bẹ lọ́wọ́ ọlọ́run tí ń gbàdúrà wọn ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala sọ wípé wa man yujibu al-mutarra idha da'ahu ní jama'a ta ni Allah ni ìlàjà ara nígbàtẹ́ni ìbá pọ̀ lọ́wọ́ bá fàyẹ́ ṣífà sùn ọlọ́wọ́ wà lẹ́kẹ́ lọ́wọ́ gbé gbogbo ìbànújẹ́ gbogbo aburú yẹn lọ́wọ́ àkàkò fún tàlẹ́ni náà náà Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá ń bá wa sàdéhùn ọlọ́wọ́ bá ń pọ̀ wá láti ká máa sàdúrà ọlọ́wọ́ wọn gbàdúrà wa ẹ̀dọ́kùn tó lọ́wọ́ bá kí ló ń dà wá lè bẹ́ lọ́wọ́ bá náà tọ́lọ́wọ́ bá lè bẹ́ẹ̀ pé táàdì àmọ́kọ́nà ọba àdéjọ́lẹ̀ òfin yapa àdéhùn ẹ̀ ọlọ́ni ká máa bẹ wọn lọ́wọ́ ká máa pè wọn lọ́ba wọn lọ́wọ́ wọn gbàdúrà lọ. àníṣẹ́ àwọn kẹfẹ́ríṣẹ́ ìdáwọ́ kí mo fi fòkè dá ẹ̀wù lọ́ha mo fi sí ìlànà òdì tó bá wà lọ́kọ̀ ojú ó bá wà lọ́kọ̀ ojú omi tí wàhálà bá dé tí ìjìbá dé lọ́fẹ́ parun wọ́n máa ń pe ọlọ́wọ́ ọba láì jà kẹta pẹ̀lú ọlọ́wọ́ ọba ọlọ́wọ́ bó sì gbàdúrà wọn. a ní èsù ibi tó ya ọ̀gá eléri gúdé ọbẹ̀ lọ́wọ́ lọ́n gbàdúrà rẹ̀ báwo ni wọ́n ti wá rò pé burú tó ná báwo lè jẹ́ sí ẹni tó o lè tó sùn láyé o lè tó èsì ọjà mi lójú kí a máa sọ ní ibú látò ní lọ sáàkì àmà lọ́wọ́ bí tó yọ ma bẹ́ wájú ni tálọ́ tẹ̀lé ọmọ gan tálọ́ pẹ́ kalẹ̀ gan tálọ́ mi tẹ̀lé gan nígbà tí èsù bẹ̀ pé ni ọlọ́run lọ́ mi lára sí olóògbèrè òkèyàmà kí ọlọ́run ṣe ọlọ́run bá àríkà lágbàdúwà rẹ̀ ni nítorí ẹ̀ìtẹ́lá àwọn sálà ó ní kéèkọ́ àjẹ́rúkà wà náà sí ọlọ́run ìdí sì ní lójú ni pé bóòlù mo ti fẹ́ máa bẹ̀ ọ́ bóòlù mo ti fẹ́ máa pè ọ́ nígbà tí kò ń ṣe ọ́ ẹlẹ́sẹ̀ nìyí wà kéèkọ́ aláàjẹ́rúkà tí báyìí tó ní mọ́ pọ́ọ̀tì ìpè ọ́ sí bóòlù ìṣe ní pè ọ́

kí ní ó ṣubú tẹ mùsùlùmí tí ọlọ́wọ̀n níbẹ̀ náà kí lásọ kó ṣe tọ́lọ̀wọ̀n nígbàdúwà rẹ̀ àmẹ́bí tí wàhálà ti ń bá wa ní pé a ò mọ̀ wípé kò sí àdúrà kan tí mùsùlùmí ara wọ́n kò ń fẹ́ bẹ̀rẹ̀ ọ̀bá lé lórí tọ́lọ̀wọ̀n kò fi gbà àbọ́nà mẹ́ta ọlọ́wọ́ bá mọ́ gbà sí ẹjẹ́ tó yí inú mẹ́ta sì bá tó ń débẹ̀ ọ̀nà mẹ́ta ni gbígbàdúrà mọ́ ń gbà sí ilé ìjẹ́ ká mọ̀ eléyìí tó bá wu àbẹ́lẹ̀ tọ́lọ̀ bá rí kó lóore fún ọ̀nà mẹ́ẹ̀ta ẹ̀rọ ọba ó gbàdúrà yẹn sí amábẹ́bù sì ní ọ̀tẹ́wọ́ síwájú ọlọ́ọ̀bá lóòrùn ní gbàdúrà arẹ́bìnrin ọ́ ni ìnàkọ́ àyíyù arẹ́bìnrin ọlọ́ọ̀bá tẹ́wọ́ ọba onítìjú ni yastahi ni ahadiku ọlọ́ọ̀bá máa ti jú ẹ̀rẹ̀ kọ̀ọ̀kan yín tó bá tẹ́wọ́ sọ́dọ̀ gbà pé tó bá fi lè tẹ́wọ́ síwájú ọlọ́run ọlọ́run ọdẹ ọlọ́run gbà bẹ́ẹ̀ torí súnà tọ́lọ́run nìyẹn pé ah, ìtìjú ọlọ́run bá dépò wípé ẹrú kan ò ní tẹ́wọ́ síwájú ọlọ́run àti nínú ọ̀nà tájú àmọ́ ń gbàgbà kò ní ká tẹ́wọ́ síwájú ọlọ́run gbogbo eléyìí ọlọ́run jáde kó gbà o torí mo ti tẹ́ ẹ́ ọlọ́run bá rùn wọ́n ní táìmù jí tó tọ̀ àwọn ìkẹ́lá sí pẹ̀tẹ̀ bọ́yì ọ̀dá ẹjá gí báyìí ṣe rí àdúrà ṣíṣe rẹ̀ lára àwọn ẹ̀kọ́ tó wà fún òun náà ni pé téèyàn bá fẹ́ bẹ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala téèyàn jẹ́ni tó àwọn àbá jẹ́ pé pé ọlọ́run ọba ọba tó mọ́ ah, ọ̀dọ̀ ẹ̀mẹ́ ti lọ síbẹ̀ ara wọn kan ní mọ́mú ẹ̀pẹ́ náà nù ọlọ́run ọba ọba tó mọ́ ni láyà kúbá lu ilẹ̀ ọ̀pọ̀ yìí bá ọlọ́run wá ní gbà nǹkan lọ́wọ́ wa àfi nǹkan tó mọ́ Ànábì sallallahu alaihi wasallam pé wà inna Allaha amara mu'minin bima amara bima amara bihi mursalin ọlọ́ọ̀bá àdékẹ́ lọ́pàá wá láti ká máa sin lọ́ọ̀bá ká máa pèrè ọlọ́wọ́n bá tí ma lẹ́kẹ́ lọ́rọ̀ jùlọ yóò tó ìlú sọ́tọ̀ ìdímọ̀ lọ nìyẹn ànábì wá sọ ìtọ́ ọkùnrin kan fún ọtọ́ pé ó sèrìn àjò tó gùn gan ẹ̀jìmú ó sèrìn àjò tó ṣe kí ni kí ló dé táwọn ìlú sọ kó sèrìn àjò tó gùn ekima wa bẹ́ẹ̀ máa mú jáde òun náà ní pé gbogbo ẹni tó bá jẹ́ onírìn àjò pàápàá jùlọ tí ìrìn àjò ẹ̀ bá gùn tó dààmú àwọn tó lọ́wọ́ bá máa ń gbàdúrà Ànábì wá mú nǹkan alákọ̀ọ́kọ́ wá mú nǹkan tó yẹ kájúwà rẹ̀ fi tètè gbà òun náà ni yùtírù sẹ́fà ìdílẹ̀ jẹ́ kan sọ́yìn ni pé ó sí ìrìn àjò tó gùn débi wípé ìrìn àjò yìí múdà múdà ń débi wípé pàyẹ́kọ́ bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́mọ́ ìgbà lẹ́sẹ̀kẹsẹ̀ aṣáàtà àgùdà Ànábì níbi tó dààmú dé ó kúrukú gidi dá ó kúrukú kò ní méjì yàmúdù yàdé ìhìlẹ̀ sàmà ó tó wá tẹ́wọ́ sí sàmà kò ní mẹ́ta ó tún wọ́n sọ pé ya Rabb ó tún wọ́n pè ọlọ́ọ̀bá pẹ̀lú rùbùbíyà kò ní mẹ́rin àwọn àsìbábù ní tìjábà mẹ́rẹ̀ẹ̀rin yìí ó ní agbára gan ní àbábẹ́bẹ́ náà ẹ̀kọ́ àdúrà nìyẹn torí ẹ̀sẹ̀ bá rẹ̀ tó jẹ́ onírìn àjò tẹ bá láǹfààní àti sọmú kọ́ bá níbẹ̀ náà ẹ sọ fún bẹ́ẹ̀ ọlọ́mọ ń gbàdúrà àwọn onírìn gbogbo àwọn àsìbábù ní tìjábà ẹni yìí ni lára àwọn sábàbí tájà máa ń yára gbà ọba tẹwọ́ sọ́lọ̀ àrẹ́bí wọn ọmọ àmì wò àrọ̀ ẹni yìí rèé nígbà títí ń jẹ rìbá ni ìgbà táwọn títí ń jẹ owó àwọn fífá owó àwọn opó wọn kò fún ní sàwúdí ńláńlá ra mọ́tò ọmọ ní báńkì ọmọ ìtọ̀tí wàmọ̀tọ́mù àrọ̀ ìtagbó wàmọ̀tọ́mù àrọ̀ ìtakẹ́sẹ̀ tí orí àrídò tí rí jẹ́ mú sí ẹnu wàmọ̀tọ́sù àrọ̀ ibi tí wọ́ àrọ̀mù ìwọ̀ àríyí àrọ̀mù ìwọ̀ ìsìláàlù àrọ̀mù ní ọkùnrin ọjà ara wọn tí èdè kájú àtètè gbà nìyẹn o nígbà tó wọn pọ bẹlọ bẹlọ bẹlọ àdúrà rẹ ò tètè gbà àdúrà rẹ àdúrà rẹ ó gbà ṣùgbọ́n yóò lọ́ra àní kò ní gbàṣẹ ṣùgbọ́n yóò ṣe kíni torí mùsùlùmí ni ọ́ náà arábìnrin ẹni yìí rẹ gbogbo pé ayé rẹ yìí tẹ̀lé sínú haram anna ìsàjáwù ìdáyì arábìnrin bóòlù ọlọ́run ti fẹ́ tètè dáwọ́ ẹni báyìí lóhùn bóòlù ọlọ́run ti fẹ́ dá àdúrà rẹ̀ ó lè fẹ́ dáwọ́ àdúrà rẹ̀ ẹ̀rù ń bá àwọn ìkẹta ní ìwà àbàjẹ́ta lọ́pọ̀ rẹ́ra yìí tó ti pé ó mú àwọn àsìláwò ìsìjábà wá ajẹ́ pé inú ẹ̀kọ́ àdúrà tí ẹbá lọ́kẹ́ yẹn kájú àyàn gbà dáadáa ẹjẹ́ kùn ẹjẹ́ ká gba ọlọ́run bá gbọ́ mo fi ọlọ́run bá búra tí ìyẹn bá jẹ́ ẹni tí ìjẹ̀mú rẹ̀ mọ́ tí ìwà rẹ̀ mọ́ tí ẹ̀sìn rẹ̀ lálàáfíà tájú rẹ̀ lálàáfíà wallahi yóò máa ṣàdúrà lẹ́sẹ̀kẹsẹ̀ yóò sì máa rí gbàdúrà sí ẹ̀mọ́ bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ yóò máa rí gbàdúrà ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ fáwọn ẹni àná ọlọ́run òsì ló ti expire kò sí ẹ̀rí kan bá sọ pé in tó ń ṣe fáwọn ẹni àná ti expire nǹkan táwọn ẹni àná ṣe tábìrí gbígbàdúrà kíákíá òun náà làwọn ẹni ṣe tábìrí ọlọ́run rẹ̀ kò sí ní rẹ̀ láti àmọ́ ọlọ́run àyàtìgbà tí òun bá

tààlẹ́ni tó ti ṣẹ̀ tó fẹ́ jẹ́ mi ọlọ́run forí jì lásìkò yìí kó dìde ọlọ́run máa ń gbàdúrà gbà ọ́ àsìkò gbígbàdúrà ní kí àwọn máa jí lóru ọlọ́run bá lọ́sùn fún àwọn sọ ọlọ́run bá ní wàmí ashab hum yastaghfirun ọlọ́run náà ẹni rẹ tó bá jẹ́ àsìkò sàárì wọ́n máa tọrọ àforíjì ọlọ́run fẹ́ ká máa pẹ́ pàtàkì àsìkò sàárì àsìkò gbígbàdúrà wàmí ashab hum yastaghfirun àwọn ẹni ọlọ́run máa ń tọrọ àforíjì lásìkò sàárì ẹ má jà fi àsìkò nìṣeré àsìkò sàárì ní ìyámẹ́ta àgbẹ̀yìn òru síwájú káàkiri tó yọ àsìkò ní ọbẹ̀ ní àbá ẹ̀dàkùn ẹjá sí àmójútó àsìkò ẹjá dìímú dáadáa àsìkò gbígbàdúwà ní ọ̀yẹ́rọ̀ ìsìn àwọn ẹni ọlọ́run kánú qalilan min al-layli ma yahja'un ma yahja'un wa bil ashar hum yastaghfirun ìbẹ̀rẹ̀ rẹ̀ mú wọ́n yẹn ọlọ́run ni wọ́n kéré àsìkò tó máa fi ń sùn lóru kéré gan àsìkò tó máa fi ń sùn lóru ó kéré gan ìkẹ́kẹ́ àwọn sára fùgbà tó lè jẹ́ àyà yìí ó ní láti min ahli adìhì àyà ó lè yóò sínú àwọn tọ́lọ̀ máa bá wínú àyà yìí kí ló dé kéré méje jí lóru ṣùgbọ́n kákúlẹ̀tì àsìkò mínà lẹ́yìn máyà ìjàwó ọlọ́láwọ̀ ẹni ọlọ́run táwọn ń wí àsìkò díẹ̀ lọ́wọ́ fẹ́ sùn lóru ọ̀pọ̀lọpọ̀ àsìkò olówó èsùn sáwà náà wà mẹ́ta sáwà mẹ́ta wàbíl ashar hum yastaghfirun tó bá dá àsìkò sàárì ó wà bẹ̀rẹ̀ sí tọ́ra foríjì lọ́dọ̀ ọlọ́run ẹ̀sọ́ wà pẹ̀lú hadith mọ́ wálẹ̀ gan nínú àwọn òun náà ni ìgbà tí àkùkọ bá kọ tí àlùkùkọ́ bá kọ máyì ẹ̀dàpọ̀ ẹbẹ̀ lọ lẹ́yìn rẹ̀ àwọn màláìka wọn tó sí ń bàrẹ̀ ẹ máa bẹ̀ lọ lẹ́yìn ìgbàkàwùkọ́ bá kọ alẹ́bìnrin tó pé wà bẹ́ẹ̀ àṣìrúgbàdúrà ni a máa ń sọ nínú àwọn àsìkò tájú àmọ́ ń gbà dáadáa ní ìgbà tí wọ́n bá pè wọn tán lẹ́yìn ìran kọ̀ọ̀kan àsìkò gbàdúrà wà mẹ́ nínú àwọn àsìkò tájú àmọ́ ń gbà dáadáa láàrin ìrun kan sí ìkọ́mà láàrin ìrun kan sí ìrun kejì àdán eh, àti ìkọ́mọ̀ àlàfo méjèèjì yẹn àsìkò gbígbàdúrà ní àdẹ́bẹ̀ẹ́jì fẹ́ra rẹ̀ nínú àwọn àsìkò tájú àmọ́ngbà àtàwọn ààyè ìgbàtàbà wà ní forí kalẹ̀ nínú àwọn ààyè àtàwọn àsìkò tájú àmọ́ngbà nígbàtí a bá jẹ́ onírìn àjò nínú àwọn àsìkò àtàwọn ààyè tájú àmọ́ngbà nígbàtí ara bá níyàn àdẹ́bì sọ́lọ́sọ́ sọ wípé dáwàtí mazlum àdúrà tí ẹni tó ṣàbòsí fún bá ṣe hey Ànábì sallallahu alaihi wasallam sọ wípé àdúrà yẹn kò sí gàgá láàrin wọn àtọ́lọ́ ọba yóò wọlé ní o Ànábì ní ittaqu da'wata mazlumi fa innahu laysa baynahu wa bayna Allahi hijabu Ànábì ní ẹ̀páyà èpè tí àwọn tó bá ṣàbòsí fún bá ṣe tó bá ṣàbòsí fún yàn tó bá ṣe èpè wallahi èpè ni èpè gidi ni èpè yẹn àrẹ́bẹ̀ tó ní kò sí gàgá kàkà láàrin wọn àtọ́lọ́hun ìṣẹ́ bá ìyàfà ọlọ́hun gbà ní ní wọlé àṣẹ ni bàbá rẹ̀ tán sàbòsí fún ẹ̀dá àkọ́kọ́ mọ́ máa ṣe pé o ṣẹ́rí inú tí ń da nàìjíríà wúláyé èpè ẹnì kọ̀ọ̀kan ìní àti yíwà ń bẹ̀ torí pé ó dájú wípé inú ẹ̀tán sàbòsí fún àwọn ọmọ nàìjíríà wà wọ́n dẹ̀ sí lé pé wọn ò ní kò ní tàṣe a ní gbígbàdúrà lẹ́nu tó yẹ ká máa bẹ lọ́kọ́ wọn lórí wa èpè lánàá gbé wọn eléyìí bú wọn àwọn agbé wọn tẹ́ pè láńlá nígbàtẹ́ rí ibú bá wá mú wọn orí wa lè rí ibú wo ti dáhùn tó ní kò síbi tó ti lo erí ibú tí ẹ bá sórí wa olórí òdé bí kẹrẹ tó ti fẹ́ lo erí ibú rẹ̀ tí ẹ bá sórí àwọn ẹlẹ́yìn tó ẹ dákun torí ọlọ́run tó bá ṣe òkúta máa fi àjẹ wá tó ọlọ́run mọ́sàbá tọ́ wọn sọ́nà ní o mọ́sàbá pọ́ wọn ránṣẹ́ ní o ẹni wa tọ́lọ́run nípa ẹ̀ṣẹ̀ wọlé Abdurrahman inú àwọn tí a ń gbóòrò fún wọn bẹ́ ṣe dáadáa ni ọlọ́mọ́sà fún wọn ṣe ọlọ́mọ́sà fún wọn lọ́wọ́ ọlọ́mọ́dé kí ìjọba jà wọn lọ́wọ́ gbogbo ẹni tí ó súnmọ́ wọn tó fi ìjọba nìṣe tí gbogbo aráàlú ti gbádùn ọlọ́mọ́sà bá wa yàn tì gbogbo ẹni tí o súnmọ́ wọn ti wa àìsí ibú wọn torí pé àìdá tí wá gán òun ló fa àìdá àwọn olórí bá bá dá olórí tí ọ̀dà náà ní yóò ṣe kíni nítorí pé àwọn olórí wa inú wa náà ni wọ́n wọ́n kì í sàlùjẹ̀nú wọn kì í ṣe o èèyàn bí tiwa náà ni wọ́n sọ wa náà là ń produce olórí ọlọ́run bá kó jẹ́ kí gbogbo adá alápapọ̀ àti olórí àtẹlẹ́mù wọn àwọn àdúà àwọn tájú àwọn máa ń gbà dáadáa nìyẹn. àmín àmín àmín yìí ńlá <laughs> tí ẹjú mẹ́wàá yẹn tí ibi ìtẹ́lúgbé kó ní ó ti pé yẹnyẹ kọ́lọ̀ọ̀bá kó sànú wa a tọ́jú nǹkan tó pọ̀ wá wípé a fi bá wọn sọ ṣùgbọ́n àsìkò ìmọ̀ ń kó yẹn pàpàmọ́ra tí ìmá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yóò alágbà fún wọn yóò wà fún ẹnìkan lọ fún ago ní okùn ago wa ń sá eré máa ń wọ lọ́rùn ní ìgbà wọn náà la bẹ̀rẹ̀ náà kí láti sọ <laughs> àmọ́ àfọwọ́ yí ago ni èmi náà ti wo tèmi náà ẹ kó ajẹ́pẹ́ ẹnìkan ti ní mástá kìíní lọ́wọ́ tí ní kọ̀ǹtró gbogbo àwọn agbo ibà tó lágbo tèmi náà ti ń wù yìí láì so wọ́n sì ní question ti kàn lẹ́ẹ̀bá mú àwọn ọ̀nà tí a fẹ́ lọ so kó tí wọ́n sẹ́ni kí wọ́n sẹ́fẹ́ ọmọ ẹni wà lákùn wọ́n sá ilé mùsùlùmí ẹni kò dáhùn sùhánà kan wà wọ́n hàn جزاكم الله جزاكم الله خيرا أبي الله سبحانه وتعالى فوا فوا kí ọlọ́wọ́ bá kí ó bá wa san wọ́n lẹ́sàn dáadáa ọlọ́wọ́ bá kí ó jẹ́ kí wọ́n bá lé láyọ̀ ah. àwọn òṣàrò wa sọ̀rọ̀ wọ́n mẹ́nu lọ́dọ̀ àwọn olórí wa ó sì jẹ́ lẹ́yìn rẹ̀ jùmọ́ bá wa bá sí ń tó jùmọ́ náà ni wọ́n sì máa kó owó jẹ tá a bá fẹ́ jẹ́ kí wọ́n stop gbogbo àwọn nǹkan tí wọ́n ń ṣe àfi kí amẹnu dání ká máa ṣàdúrà fún wọn kọ́lọ́wọ́n bá kí ó máa kọ́ wọn máa ṣe. àwọn ìbéèrè ló pọ̀ bá mú yìí á wá rọ àwọn ustaz wa ni kí wọ́n dákun kí wọ́n bá wa gbìyànjú láti pé ká bá wa ṣe sókí sókí láti pé kí á fi rí gbogbo àwọn ìbéèrè yẹn dáhùn kí n tó béèrè ìbéèrè alákọ̀ọ́kọ́ nǹkan ẹ̀yọ̀kan tí mo fẹ́ sọ ni pé gbogbo àdúrà táwọn ṣe lélẹ́ yìí ká mọ̀ wo ìtumọ̀ rẹ̀ dáadáa o ká tó ṣe é àwọn ìlú ìdábàkọ ní lárúbáwá rèé ẹ jẹ́ ká lọ́dọ̀ àwọn àfáàbẹ̀ ẹ̀ tún fún mi kí n tó mọ ẹni tí màá sọ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn àdúrà ni àdúrà àdánù tí ó yẹ kí ẹ mọ̀ sí ẹlòmí ó fẹ́ sọ̀rọ̀ yóò ní ẹ ń fa ẹ ẹ máa fa ayá àyáṣẹ́ nínú ọ̀rọ̀ kọ́rọ̀ wọn lọ yá aláwo nìkan òun ni kéèyàn máa fà kò sí ní jẹ́ yá àyáṣẹ́ ẹlòmíì ẹ pé Yorùbá lẹ́gbẹ̀ẹ́ yẹn wa ẹlòmíì ò gbẹ́mí wà ní Lárúbáwá ni èdè Lárúbáwá dùn àmọ́ nígbà táwọn ni kéèyàn fẹ́ ṣàdúrà kéèyàn wá múra kankan yà ṣe ìkọ ìbúrọ̀ èmi ò fẹ́ tà ní kí mọ́ sórí bú o kí mọ́ dáràn o tí n bá tún fún yẹn yóò mọ bó ní agbára tó mo pé ìwọ ṣé Ibrahim ìwọ ló máa ń la àwọn èèyàn níbi aburú làbí níta ń sọ nìyẹn o táwọn kan nu àwọn ẹlòmíín ní àwọn apá kejì míì àwọn ni wàyà máa ń gọdá wàyà máa ń gọdá bí ṣídá tí wọ́n kàn án bàtí. Fànádà aláàjẹ́ ilẹ̀ ní ṣe ń kú tọrí ọtí àkà. Mo pè wọ́n tó jí sínú àgbákò, tó jí sínú wàhálà, yíya tètè péjì lání, bàbá tó ní ibi tọ̀rí kọ̀ tó wà yẹn. Ṣé jè lání ní ọ̀rẹ́ ẹ̀kọ́ náà dánwò inú wàhálà yìí? Mo kẹ̀fẹ́rẹ́ ìtawá lólobó ni o. Tó bá jẹ́ pé lárúbáwá ni ká wá ìtumọ̀ àdúrà táwọn ẹ̀. Tó bá jẹ́ pé Yorùbá náà ni ká sọnú sí àdúrà yẹn táwọn mọ̀ sọ pé tó bá ń fayá aláwù máa fayá àyàsẹ̀ àti gbogbo àwọn míì tí wọ́n máa ń sọ ọlọ́run bá àdíkẹ́ ọlá ó ṣàánú gbogbo wa oníbèrè yìí wọ́n bèrè pé nípa àdúrà tí ẹ ṣàlàyé fún wa ǹjẹ́ tabafẹ́ ṣàdúrà ǹjẹ́ tabafẹ́ ṣe àdúrà a lè sọ pé ọlọ́run mọ́sàwọlá ànábì mọ́sàgbàdúrà mi mọ́sàwọlá ànábì mọ́sàgbà àdúrà mi ìbéèrè tí ẹni yìí kọ́kọ́ bẹ̀rẹ̀ nìyẹn. eléyìí báyìí kò tọ́ àdádálẹ̀ tàbá fẹ́ bẹ̀ lọ́wọ́n bá ọlá táwọn fi ń tọ orí àlàwọ̀ orúkọ lọ́wọ́n bá àwọn òròyìn ọlọ́wọ́n bá àwọn iṣẹ́ ẹni tá a ṣe àti ìgbàgbọ́ wa gan fúnra rẹ̀ àwọn kan táwọn fi ń bẹ̀rẹ̀ ọba lọ sí àrùn tààrẹ nù ṣùgbọ́n kábẹ̀rẹ̀ ọba pẹ̀lú ọlá nẹ́bì eré báyìí àìnímọ̀ tó kún tó nípa bá ti sẹ àdúrà ni anẹ́bí ò bẹ lọ́hùn rí láyé nígbà tí ti ń bẹ lọ́hùn wá pẹ̀lú ọlá rẹ̀ anẹ́bí ò sì ṣàyìnmọ̀ kóhùn lọ́lá ànábì nílé rẹ̀ ń tòótọ́ bẹ̀tí ká mọ̀ pé àwọn sọ̀hábí náà tán ma pàtàkì ànábì tán tẹ̀lé pẹ̀lú ànábì tán sì ma bọ́lá ànábì ṣe tó kò sí kankan nu wọlé tó bọ́lá ànábì bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó kò sí ìrìnà Islam ká bọ́lá ànábì bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà. Jazakumullahu khairan. ẹni ìbéèrè pé lẹ́yìn ìgbà tó sálámà ó ní ǹjẹ́ ó tọ́ ká máa ṣe mòlúdì nàbí. ṣe rí mọ́lídùn nàbí àwọn tó nífẹ̀ẹ́ ànábì máa ń ṣe àwọn tó wọ́n náà ṣe jàbá àwọn tó nífẹ́ àdábì ṣùgbọ́n wọn èdè ìfẹ́ yìí pẹ̀lú ọ̀nà tàbí ní káfí nífẹ́ òun àníyàn wọn dá ìlànà wọn ní ọ̀dá mo yìí sọ fún yí pé tẹ́yà bá bẹ́ẹ̀ sí lọ́hùn nǹkan méjìlá bùkátà àníyàn àti ìlànà tàbí sí lọ́hùn onímọ̀ ní mo fẹ́ padà sí ìjọba kan mo ń bá límà lọ wá kó kẹ́ ìfà àbí ẹ̀rí ló padà sí ìjọba tá bóyá ìbéèrè náà yóò mọ̀ padà sílẹ̀. bàbá ṣàdúà bàbá ṣe ìkankan nínú ìjọsìn máa fi léèrè mọ́lídù ànábì ẹ̀sìn ní àdíranù. àwọn tí wọ́n ń ṣeṣẹ́ àwọn tí wọ́n ń ṣe ẹ̀sìn ni wọ́n fi ń ṣe ní àbí wọ́n fi ń ṣe ìranù ẹ̀sìn náà fi ń ṣe àbí àtọ́bá ti jẹ́ àrí bẹ́ẹ̀ pé wọ́n jẹ́ kó yé wa pé torí tọ́lọ́run ni a sì ráwọn tí ń ṣe ń torí tọ́lọ́run tó tọ́ àbí ọwọ́ kò wípé ìlànà wo ni wọ́n fi ń ṣe sílànà nẹ́bì náà ni sánẹ́bì náà fi jọ ìjà nẹ́bì ṣe mọ́ nílò ìjà wọn sọ̀hábà ṣe sánẹ́bì ọmọ ìyára rẹ̀ sáwọn sọ̀hábì ọmọjọ́ sábíà nẹ́bì wọn ọmọ bàbàrà nẹ́bì kí ló tàbí ṣe tó bá yẹ kó orí wà bẹ́ẹ̀ ni àwọn ní ọ̀sájú wa ń bẹ́ẹ̀ a ò lè mẹ̀sìn sì ju tàwọn sọ̀hábà tànẹ́bì lọ a ò dẹ̀ lè nífẹ̀ẹ́ ọlọ́wọ́ bá àtànẹ́bì ju àwọn sàhábà àtànẹ́bì fọ́ yẹn lọ so mọ́lídùú àtànẹ́bì rèé kò sínú ìlànà téèyàn fi sí lọ́wọ́ bá àdájá lẹ̀ ní kọ́nù kọ́ sọ̀rọ̀ mẹ́. ìzákùnlọ́ fẹ́ nígbà tó yẹ lọ bẹ́ẹ̀ ní ṣe sókè sókè o. Ah, oníbẹ̀rẹ̀ yìí bẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà tó sálámà ó ní ẹ bá wa sọ aburú tí ń bẹ fati. náà ṣe rí salatul fati ìran àsàlátù ni táwọn èèyàn máa fi ń ṣe àṣàlátù fún ànábì inna Allaha wa malaikatahu yusalluna ala nabi dájọ́jú ọlọ́run bá àtàwọn màláìkà rẹ̀ sàṣàlátù fún ànábì yá ayyuhal ladhina amanu ọlọ́ni mo pè é tẹ́ nígbàgbọ́ lódodo sallu alayhi ẹ máa sàṣàlátù fún ànábì wa sallimu taslima ẹ ti ṣe tẹ̀sílímù fún ibẹ̀ làwọn wọ̀nyí ti wá wò pé àà ah, ah, bàbá ti bàbá ṣe àṣàlátù náà ṣàlátù fàtí èyí má òrèlé pọ̀ ẹni tí ọlọ́wọ́n bá fi ṣe kọ́kọ́rọ́ tó sílẹ̀kùn tí wọ́n ti tì òun náà ni ilẹ̀kùn àwọn ànẹ́bí ọlọ́wọ́n bá tẹ́lẹ̀ tì lórí ànẹ́bí ìrísá ànẹ́bí ọlọ́wọ́n bá lẹ́tẹ́lá fi sí kọ́kọ́rọ́ lẹ̀kùn yẹn ah, kò sí nǹkan tó burú kásàtà láti bá ànẹ́bí kódà àlè gbàgbé náà kúrọ́ọ̀nù ló ti wá èmi káhe orí nìkan káhe ẹ̀jẹ̀ nìkan náà ni káyìn orí àtẹsẹ̀ àtọrùn àtẹ̀dọ̀ àtòróòrò ẹ́ káyé káàkiri bá ṣe hé nìyẹn ilé yóò sí nílò àrẹ ìsọ̀lọ́lá ìsọ̀lá nígbà tí ẹ̀ sọ̀kalẹ̀ àwọn sọ̀hábẹ́ àwọn sọ̀hábẹ́ ànábì wọn lọ́ba ànábì wọ́n ní amma salamu faqad arafna orí asalam àti màá ti kọ́ wa fa kayfa nusalli alayk báwo láti máa sàlámù fún ọ àwọn tí wọ́n lọ bá nẹ́bí yọ ọmọ lárúbáwá ni wọ́n wọ́n máa ká jòkó ká wọn àṣàlásì tó tó dáa ju eléyìí táwọn àwọn yìí lọ ẹ̀rí ń gbọ́yé sáwọn sọ alẹ́ ànẹ́bí ọ̀gbọ́ lárúbáwá ni ìbọ́lọ̀ sí ní ká sàṣàlásì tàná àkọ́kálukú wọn ẹ ká jòkó ká máa sàṣàlásì bó ti wọ́n ni àmọ́ tó bá wọn gbọ́ yé pé ẹ̀sìn kéyífà ọlọ́kọ́ bá àti ṣe lọ́dọ̀ ànẹ́bí àwọn àlọ́bàdẹ pé fàkẹ́yìfà nù sọ́ọ̀lì àlẹ́ kọ́ wa bó o láti máa sàṣàlásì ìrẹ́ ànábì ànábì ní kúlù allahumma salli ala muhammad wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid allahumma barik ala muhammad wa ala ali muhammad kama barakta ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid wọn ń pè ní as-salatu al-ibrahimiyya ìtànàbí kọ́wọ́ nìyẹn tí wọ́n fi parí ẹ̀ ìyẹn lọ́wọ́ pé àti wọ́n ló burú nù túmọ̀ rẹ̀ ìtumọ̀ kọ́lá sọ fún burú o nǹkan òun gẹ́gẹ́ la sọ pé kò sínú ẹ̀sìn sẹ́ ẹnìkan náà àwọn àfa ńlẹ̀ ìlọ́wà ní ẹ̀sọ̀ láti fàájì nínú àwọn tó ń gbèrò àwọn àfa àgbà súnà náà ni o ìtumọ̀ rẹ̀ dà ó ní ọ̀rọ̀ ṣe wá wọ̀ báyìí ọ̀rọ̀ túmọ̀ rẹ̀ dà ìtọ́ dà lọ ní wọ́n ṣe fún ẹnìkan náà sọ àbí kọ́ bá a ṣe máa bá ṣe máa ọwọ́ bẹ́ẹ̀ kàfà nẹ́bí sọlọ́sọlọ́ padà ọwọ́ yí gbólóhùn kan padà ńbẹ gbólóhùn ẹyọ kan nítorí sì fi pààrọ̀ lọ́lá ju ti ọwọ́ ńbẹ lọ ọwọ́ ni anẹ́bí sọ pé wàbí nàbí yìí kan lẹ́bí àwùsàl wàbí nàbí yìí kan lẹ́bí àwùsàl ó là nẹ́bí kọ ìgbà tó wọ́ kà wá ni wàbí rọ̀súlì kan lẹ́bí àwùsàl anẹ́bí ló báńkọ́ mọ́sọ̀ bẹ́ẹ̀ sọ wípé wàbí nàbí yìí kan lẹ́bí torí bọ́lọ́ níbi táyé náà bí yìí sínú rọ̀súrù látàrí ẹbí ọgbà wọ́n wá ń wo níbi àsàlásù kẹsẹ̀rẹ́ pẹ̀lẹ́gẹ́sẹ̀ gbọ́dọ̀ nǹkan ló yípa ọwọ́ ọlọ́wọ́ gbà sọ̀látù fàtì kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ àbá ẹja kú mẹ́ ẹja padà sí sọ̀látù ìbọ̀rìníyà bísí láyé sọ̀látù fàtì àwọn èèyàn bá débẹ̀ lónìí àwọn èèyàn bá débi pé bẹ́ẹ̀ bá jẹ́ sọ̀látù fàtì àtẹ́lórí wọ́n yìí sọ̀látù fàtì ilé ẹ̀rọ burúkú ni kọjá ẹ̀dá kò mo fẹ́ ṣe àlékún sí ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ torí pé èmi láǹfààní àti ṣe súnfí dáadáa so mo sì mọ̀ nípa nǹkan yẹn dáadáa tẹ́tírí agbára ìkan ni wọ́n sọ yẹn tí ò fi lè mú wa mọ̀ sí sọ̀dátùl fàtì tí wọ́n rí agbára ìkejì tó burú jáì tí mo ń pa èèyàn lẹ́kún òun ni wípé tẹ́rí táwọn fẹ́ sẹ́sìn àáwò pé mo lẹ̀ sí ti wá sọ̀dátùl Ibrahimiyya tán sọ yìí jẹ̀mọ́ àtọ́lọ́ta ló ti wá àtọ́lọ́ta nẹ́bì àmọ́ sọ̀dátùl fàtì ibo ló ti wá èyí lè mọ́ mọ̀ ṣẹ̀rí sọ̀látùl Fatih ọ̀dọ̀ Ahmad Tijani òun ló ti wá ó wà ní tíra tó ń pè ní Ruhul Mahani jẹ́ pé Ahmad Tijani ọgbà àwọn ọ̀rọ̀ Ahmad Tijani ni wọ́n kójọ síbẹ̀ wọ́n ṣe ní sípà tíra yẹn lọ sọ́dọ̀ Ahmad Tijani àbẹ́lẹ́ tí ó clear ní pé kí ṣe Ahmad Tijani ni ó kọ tíra yẹn àmọ́ àwọn ọ̀rọ̀ rẹ̀ tó jẹ́ níhùn ní sọ̀látùl Fatih yẹn ti wá Ahmad Tijani ròyìn rẹ̀ wípé musa fábàkiri wá sọ pé òun sùn lójú oorun òun wá lálára nẹ́dùá Muhammad sallallahu alayhi wa sallam lọ́jọ́ kìíní ànẹ́bí sàbẹ̀ kan àti sàbẹ̀ kan ló ń wọra ànẹ́bí sallallahu alayhi wa sallam lẹ́yìn ìgbà tá ànẹ́bí kú tán Abubakar yẹn lọ pé sàbẹ̀ òun wá fún mi Abubakar wá bẹ̀rẹ̀ sí ní fipé báwo là ànẹ́bí rí báwo là ànẹ́bí rí ó túmọ̀ pé ní ẹ̀bá lẹ́yìn ara ànẹ́bí lójú oorun yóò ti jẹ́ gbẹ́rin tó ti rá ànẹ́bí tẹ́lẹ̀ yóò fi mọ̀ pé ẹni tí mo rí yìí o sànẹ́bí ni àbá ànẹ́bí kọ̀ so ẹni tí ọ̀rá nẹ́bí báwọn láti fẹ́ gbàgbọ́ pé lóòótọ́ ànẹ́bí lórí lóòótọ́ ànẹ́bí sallallahu alaihi wasallam ń sọ pé kò sí ẹni kò ṣe ìtọ́nù lè gbé àwọ̀ wọn àmọ́ báwọn làwọn ti fẹ́ gbàgbọ́ pé lóòótọ́ ànẹ́bí ni orí ó ní musa alákìrí ló wọra ànẹ́bí sallallahu alaihi wasallam lójú oorun ànẹ́bí wá fóun ní salatul fati wípé kóun mọ̀ ṣe tó tóun bá ṣe salatul fati tóun bá ṣe salatul fati bíi mẹ́wàá àbí ó lóore ju kéèyàn ka àlùkò alukur'ani ọlọ́wọ́ ọba kí ẹni sọ̀rọ̀ fàájì ó lóore jù lọ tẹ́rí tí ẹ bá gbélé iná sẹ́ gan kò yẹ kéèyàn mọ̀ kò yẹ kéèyàn pàtì ní pé ẹ́ sọ̀rọ̀ fàájì yẹ kó mọ lọ báyìí kéèyàn mọ lọ báyìí ni kátó wá níbi tí wọ́n lo sọ̀rọ̀ fàájì sí lónìí ẹlòmíràn ní sọ̀rọ̀ fàájì olórí bú o lérí sọ̀rọ̀ fàájì fa kọ́nà ọba àlejò ọlá kó sànù wa ọ̀rọ̀ díẹ̀ ó tó fẹ́ni tó bá nílà àkàrẹ̀ kọ́nà ọba kí ó dúró tì wá ẹ̀dàkùn láfikún nínú jàwáàbù mahali náà ó yá pa àti jàrí àtìmọ́lú náà ó dáwọn ló lórí mahali 60,000 lọ bákan náà ẹgbẹ́ bá kí èsì kọ́lọ̀ kó sọ àlúwà ẹnìkan pàkíyèsí wa ní sọ́nígbà tí ìsáàtì ń ṣe sí lọ́wọ́ wọ́n sọ pé àwọn mẹ́nubà ọ̀rọ̀ késẹ́tì so èèyàn kan wá bèèrè pé aláàfin laburú tó wà níbi késẹ́ẹ̀tì késẹ́ẹ̀tì tí mo gbà lérò òun náà ni orin àwọn orin tí wọ́n ń kọ tí wọ́n ń lùlù sí èyí lágbèrè orin Islam mú ẹ ní àdélé kan bí ti Islam ó gbogbo orin pátá haram ni haram lórin wàmínà náà ti máa yẹ̀ṣẹ́ ìlà àwọn hadith yóò dé láì sẹ̀lẹ̀ ayà ni ẹ̀rí jẹ̀lú ìtọ́jú fún wa yí pé orin àwọ̀rùn pẹ̀lú àìsì so àwọn olùmọ̀ nípa tafsir gẹ́gẹ́ bí àfáwà Zayd ibn Aslam àfáwà Abdullah ibn Mas'ud àfáwà àfáwà As-Sudi àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ wọ́n jẹ́ pẹ́rẹ́ pé lahul hadith tó wà nínú àyà yìí òun náà ni al orin al orin tí wọ́n máa ń lùlù sí yẹn so haram ni so ó ní wọ́n gbà lérò pẹ̀lú kéṣẹ́ kéṣẹ́ ká máa gbọ́ lẹ́kṣọ̀ tí ó sàǹfààní fún wa tá a lè kún nínú ẹ̀sìn tá a mọ̀ lọ́wọ́ bá tá a mà lẹ́ni tá a sì gbẹ́sìn yé tá a sì máa bá lè ṣe lọ́rùn ọ̀rọ̀ kọ́ ni mo gbà lérò ṣe yìí. àkótó fi kára mọ ìkéde ni pé lálẹ́ òní táwa ń bẹ̀ yìí inshallah ta'ala ìjòkó wà lẹ́kṣọ̀ wà ní ìsàlẹ̀ àṣà màá tún ibẹ̀ júwe dáadáa àmọ́ fàájú bá wa ṣe lẹ́kṣọ̀ náà ní alùsáàd abdulgafar ibn ibrahim oníwèrèdì ní alẹ́ tó ní after isha nítafẹ́ bá wa sọ̀rọ̀ lórí ni man huwa salafi alẹ́ ń jẹ́ salafi ibi tí wọ́n ti ṣe lẹ́kṣọ̀ yẹn òun ni ilé agbádá yẹmí ní ìsàlẹ̀ àṣà ní sáìdì sábó láì tí ẹni kéèyàn bá ti dé Fatima mosque kéèyàn béèrè kéèyàn béèrè pé ẹ̀dàkùnrin ń lọ ilé agbádá yẹn ní sàlẹ̀ àṣà àbí kéèyàn ti rẹ̀ pé sàlẹ̀ kéèyàn béèrè sàlẹ̀ àṣà kéèyàn bá ti dé around Fatima mosque yẹn wọ́n ju rẹ̀ fún yẹn kéèyàn bá wá délẹ̀ kéèyàn béèrè ilé agbádá yẹn ní inshallah ta'ala after isha ni àwọn ó bẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá Allah kì í. wọ́n lẹ́yìn tí bá ń bọ̀ láti ọ̀nà tó jìn tó bá ti débi tí wọ́n ń pè ní àlàáfíà complex lóko màlúù ó lè béèrè báwo náà pé ibi agbádá yẹn wọ́n júwe ibi bẹ̀ fún ẹni yẹn. oníbèrè yìí bèrè pé àlùsàn ọlọ́run bá kó bá san ilé san rí ṣé tàbá ṣàdúrà ìjà lè fọwọ́ bọ àlefọwọ́ bọ ojú tàbá tẹ́wọ́ tán báyìí káwá fọwọ́ bọ ojú ṣé kí ni ìdájọ́ eléyìí ẹlẹ́ẹ̀kejì ni pé ṣé lẹ́yìn ìgbà tá a bá ṣe sọ̀dátù Ibrahimiyya tán ṣá a tún lè máa ṣe mọ́jú nàbí lẹ́yìn rẹ̀ káwọn ẹyin anẹ́wà Muhammad. náà tí a wá ṣàdúrà tá a tẹ́wọ́ tá a parí àdúrà ǹjẹ́ a a ò lè ó ní àdéhùn kan tí àfáwà Ibn Hajar tí wọ́n gbé jáde nínú Bulughul Maram wípé ìyá lè fọwọ́ àdífù bí àdífù lálàáfíà báyìí kù jígbà àdífù yẹn ó lẹ gidi gan tó ti yé so tó bá bá nìkan máa ń làáfíà ni òun là lágbára rí lẹ́rìí pé yẹn lè kọ́ ọgbọ́n tí yẹn máa ń ṣàdúrà ṣùgbọ́n kò sí nínú ìlànà náà ìṣẹ̀lẹ̀ náà sọ́nà tá a bá ti lè parí àdúrà ká tẹ́wọ́ ká káwọ̀ wálẹ̀ tó ti yé tó bá kan náà wọ́n ní ṣe tá a bá parí àdúrà kan sáré sí ẹyìn fún ànábì ìyẹn lè ṣe ẹyìn fún ànábì sallallahu alaihi wasallam tí ò bá ti sáṣejù nínú káyìn nínú ẹyìn ànábì yẹn tá ò gbé ìròyìn ọlọ́run bá fáà nẹ́bì tí a ò dẹ̀ gbé ànẹ́bì kọjá yìí ẹ̀ ànẹ́bì ní láti kúrú ní kàmá ọkùnrin ti nà sọ ọ ìbùnà Maryam ànẹ́bì ní ẹ má yìn mí láyìn gbòòrò ẹ má tayọ àlà níbi ìmá sí ẹyìn fún mi ẹ lójú àwọn ọmọ àwọn ọmọ àwọn kírísítàní ṣe ṣe fún àlẹ́bì ẹ̀yìn sàmù Maryam fàyín náà máa nà ábì ọ̀nà kúrú ábì wáyé wá sí olù ànẹ́bì ní ẹrú ọlọ́run bá lè ní ṣe tàbá fẹ́ rí ìrìn ẹsùn mi lẹ́rú ọlọ́run bá òbí sí ọlọ́run bá tòlé ìbáyìí so àmọ́ ní ẹ̀kọ́ àdúrà tẹ̀rí tí àwọn abẹ́ bẹ̀rẹ̀ àdúrà tí a bẹ̀rẹ̀ pẹ̀lú àtàní tí a yin ọlọ́wọ́ bá lẹ́yìn rẹ̀ kí wọ́n sọ sàlájú fún alẹ́yìn sọ́lá ọ̀sọ́lá àdìs tó gbére wọ́n mẹ́ nínú súnmọ́nà ìdàwù so àwọn àwọn tẹ̀rí nínú súnmọ́nà ìdàwù a ní kìtàbù kátàpé ní a ní báàbù kátàpé ní báàbù dùá nínú súnmọ́nà ìdàwù tẹ́bàbàkà báàbù dùá yẹn ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àhàdì tó fẹsẹ̀ nílẹ̀ tó kó àwọn ẹ̀kọ́ bá ṣe ṣàdúrà wa kò yẹ báyìí sí so ní àfikún ọ̀rọ̀ tó ń sọ nípa sọ̀rọ̀ láti fásitì lẹ́ẹ̀kan yẹn bó ṣe mo kà máa ń máa nítorí àsìkò mi kí n gé síbẹ̀ ó wà nínú Jawahirul Ma'ani ahmadu tijá sọ pé inna al-marrata al-wahidata min salati al-fatih ta'dilu min al-Qur'an sittata alafi marra kíra ka salati al-fatih ẹyọ kan ó ṣe déédéé kíra ka Qur'an nígbà six thousand kí wá ṣe nìkan ó fi àwọn májẹ̀mú kan sí inú àwọn májẹ̀mú yẹn ni pé gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ ka salati al-fatih gbọ́dọ̀ gbà páyà ní salati al-fatih ó wà nínú bẹ́ẹ̀ ni tí ó bá gbà páyà Qur'an ní kò ní wúlò fún bákan náà kẹsọ̀ láti fásitì nìkan jawharatul kamal náà bẹ́ẹ̀ ni ọgbọ́dọ̀ ṣe jawharatul kamal nínú jawahirul ma'ani ahmed jihari kò ní má jẹun pé wọ́n ẹgbẹ́ tó lẹ́sà jawharatul kamal tí ó wúlò fún ọgbọ́dọ̀ sàrùwàlẹ́ oníyẹ̀pẹ̀ àrùwàlẹ́ olómi lọ́gbọ́dọ̀ ṣe àrùwàlẹ́ oníyẹ̀pẹ̀ ògbé ó mọ̀ pé jawharatul kamal lọ́lá ju wọn pé pé àrùwàlẹ́ ó ní àlùwàlá oníyẹ̀pẹ̀ ògbé yáwá látò kàmẹ́lì o àlùwàlá olómi nìkan ló gbé ó bá wọlé yìí láti mọ ẹ̀sìn rọ àwọn ẹ̀sìn tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ nìyẹn ọlọ́run àná. jazakumullahu khairan lẹ́kítọ̀ tí a sọ lẹ́ẹ̀kan yẹn nọ́mbà tí mo fẹ́ pè yìí tí tó bá yẹ bá ń bọ̀ wá a lè pe àwọn nọ́mbà yẹn tí a bá mọ̀nà náà zero eight one zero two eight two seven three five one zero eight one zero two eight two seven three five one ẹni yìí bèèrè pé ṣé a lè pe àwọn èèyàn kan wá ṣàdúrà nílé wa àbí ká kó àwọn èèyàn lọ́pẹ́ ṣàdúrà fún mi kí ẹ̀ wá sí sàárà. Na'am, pípẹ́ àwọn èèyàn pé ká wá ṣàdúrà nílé wa eléyìí ò nípìnlẹ̀. So ìlànà tí ò sí ìpìnlẹ̀ fún ni. A lè sọ fún àwọn tí a bá rí ẹni rere tó hàn sí wa wípé ẹni rere lé ẹni tó súnmọ́ lọ́wọ́ ni. Pẹ̀lú pé gbogbo àwọn ọ̀rọ̀ yẹn Ọlọ́run bá ó mójútó àwọn náfìlà náà kì í ra láre ó sì jìnà sí gbogbo àwọn èèwọ̀ ọlọ́wọ́n ba ó sì jẹni kí ń páyọ̀ ọlọ́wọ́n ba àwọn ẹni ọlọ́run yẹn alladhina amanu wa kanu rúkùrù méjì ni ìjẹ́wì lónìí lóní al-imanu ká ní ìgbàgbọ́ sọ́lọ́wọ́n ba ìgbàgbọ́ tó yẹ tàbádẹ̀ sàdúà tán kò ní ìsàárà sẹ́rí àdúà sí sàárà wọn ní ṣe papọ̀ kí ni sàárà fẹ́ ṣe pẹ̀lú àdúà sàárà lọ́lọ́tọ̀ àdúà lọ́lọ́tọ̀ yìí sàárà lọ́lọ́tọ̀ àdúà lọ́lọ́tọ̀ yìí so kò ní kankan ṣe pẹ̀lú ara wọn rárá tí wọ́n fẹ́ ṣe sàárà kó ṣe sàárà ní yànà ọ̀tọ̀ tí wọ́n fẹ́ sàdúà kó sàdúà ní yànà ọ̀tọ̀ àmọ́ ká di àdúà papọ̀ pẹ̀lú sàárà ẹgbẹ́ bó ṣe gbajúmọ̀ láwùjọ wa àdádá rẹ̀ ni kò sí pẹ̀lẹ̀ fún ọlọ́mọ àìrà. ṣé a lè ṣe àdúà fún kèfèrí pé

nínú Al-Qur'an nínú sọ́ọ̀tù Tawbah pé èyí ò gbọ́dọ̀ ṣàdúrà fún kèfèrí rárá èèwọ̀ ni kódà lórí Ibrahim tó ṣe ọlọ́run hánà fún pé láyé ọ̀gbọ́dọ̀ mọ́ kí ni ìmọ̀ràn fún mùsùlùmí àti pé kí ni àwọn ìnira tí mùsùlùmí lè rí látara eré ìtàgé. náà ìmọ̀ràn tí a fún mùsùlùmí tí eré orí ìtàgé ti jà lábàá rẹ̀ òun ni kọ́pá yọ̀ lọ́wọ́ bá rẹ̀ ó sì jìnà sí eré orí ìtàgé ó mọ̀ pé orí ìtàgé ò ní àǹfààní ìdá tó fẹ́ ṣe èèyàn tí pé yóò kú fẹ́ sí èèyàn lọ yóò dẹ̀ bá àṣì rẹ̀ jẹ́ tẹ̀rí eré orí ìtàgé yìí yóò kọ́yàn ṣe rí eré gẹ́gẹ́ eré orí ìdàkí gẹ́gẹ́ irọ́ ní fúnra rẹ̀ irọ́ nítorí ọ̀nà táwọn tó ń gbà parọ́ ọ̀nà tó pọ̀ ni èyẹ́ lè parọ́ pẹ̀lú ọ̀rọ̀ èyẹ́ lè parọ́ pẹ̀lú iṣẹ́ nítorí táǹpẹ̀ irọ́ òun náà ni mo kọ́ lọ́pàtì kọ́dọ̀ àlùwà jẹ kí ìró tá a kún ni pẹ̀lú ọ̀rọ̀ àbí pẹ̀lú iṣẹ́ kọ́ yàtọ̀ sí ti ń ṣẹlẹ̀ gan so àwọn èèyàn kan máa ṣe bí arúgbó nínú eré ọ̀dọ́ ni irọ́ ni wàmọ́ irọ́ àwọn èèyàn kan máa ṣe bí olówó tálíkà sí ni wọ́n máa ṣe bí onílé kò sí nílé kàkà lórí wọ́n máa pera wọn lápò àti ìyàwó wọn sí mara wọn rí kódà wọ́n máa kí sí ara wọn máa jì mara wọn ní wọ́n ṣẹlẹ̀ àbí òkè ṣẹlẹ̀ eré orí ìtàgé wallahi ìfàsáàdì ńlá tó kèdè lẹ̀ ẹlẹ́kùn torí ọlọ́run àwọn tí ń ṣe orí ìtàgé bẹ̀ tí wọ́n lẹ́kọ̀ọ́ tán mẹ́kọ́ yẹn náà tẹ́fà bẹ́ kẹ́kọ̀ọ́ látọ̀dọ̀ wọn ni ẹni tá bẹ́ kẹ́kọ̀ọ́ mẹ́kọ̀ sẹ́kọ̀ọ́ lára rẹ̀ òyìnbá yìí ti sọ ẹni wọ́n bẹ́ kẹ́kọ̀ọ́ rèé Al-Qur'an àti súnmọ́ ẹni tó fún wa ní táàbí kẹ́kọ̀ọ́ bákan náà kákẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn àfáà tí wọ́n pè wá sí kìtàbà ní súnà kò sí ẹ̀kọ́ kẹta fẹ́mú lára àwọn alẹ́ ìlẹ́kọ̀ọ́ gbogbo àwọn tí ń ṣe orí ìtẹ̀gbé pátápátá láì àti àwọn tí ń ṣe islam tí ń ṣe islam sẹ́ aláìlẹ́kọ̀ọ́ ní gbogbo wọn ẹ̀wọ̀n eré kan ṣe tán ṣe tọ́pọ̀ tọ́pọ̀ ń sìn eré àdẹ́bí Yusuf irú àdẹ́wò tó bá wọn kírísítẹ́nì lórí Robert Powell tó ní Jésù mọ́ wọn lọ́wọ́ dòní Robert Powell comedian tó yẹ pé British comedian ni àwọn tí mọ́ àwọn apanilẹ́rìn ọmọ Bírítéènì òní Robert Powell ó ṣe Jésù ó ṣe fídíò Jésù ó sì di Jésù mọ́ àwọn Christian lọ́wọ́ ní bẹ́ẹ̀ ni ọkùnrin tó ṣe ànẹ́bì Yusuf yẹn àwọn ẹ̀sìn pè ní Yusuf lónìí o kí àwọn ọmọ hàtì kó máa ṣe bí ànẹ́bì ọlọ́ àbí àwọn sọ̀hábé irọ́ burúkú tóun tó bú tó so àwọn eré ẹ̀sìn àwọn eré ẹ̀sìn gbogbo ẹ̀kí ẹ̀mọ́wò kankan bẹ́ẹ̀ nígbà táwọn ilé ìtàn sọ yóò dáa àwọn tó máa ń ṣe kọ́mẹ́tì wọn náà nígbà bí àwọn dáa nìkan sọ káwọn náà wọn dáa ó ti yé bá mi sí torí pẹ́ lómi ò ní fẹ́ fi pààrọ̀ mọ́rẹ́ nì òun ní fi ń gbọ́ michael angel àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bá wọn ẹ̀dá kan mùsùlùmí tó bá ní ẹ̀sìn sí ó kúrò ní nǹkan yẹn ṣé ó dára ká máa jẹ oúnjẹ níbi òkú. àwọn béèrè yìí àwọn béèrè tó gbókè mọ̀lẹ́mú dáadáa ni ah, kódà ká máa jẹ oúnjẹ níbi òkú rẹ̀ kò dá bẹ́ẹ̀ ni haram ni bídá ni agbárùkẹ́ ń bẹ nọ́bà alátọ̀rọ̀ jẹ̀rí ibùn abdullahi bajali jẹ̀rí ibùn abdullahi bajali ó ní kúnnà nàíjù ìṣìmá àwàsànyí àtàtọ̀ àám mílẹ̀ níyàhà ó ní àwọn táwọn jẹ́ sọ̀hábà gbogbo àwọn lápapọ̀ àwọn ká máa kójọ sílé olókùú Kasi ma ṣe oúnjẹ akásírú ẹkún àrùn tánàbí ní yọ máa kó yà jẹ òkú nu tó ṣe rí ìmọ̀ jẹun òkú àwọn ọmọ ní òkú yẹn má bà wọn jẹ o kọ́lọ̀ bá lè kí ọkọ̀ sọ̀rọ̀ wa náà. ẹni yìí ní kí ni màá ṣe tí àwọn pẹ́rẹ́ǹtì mi ẹ bá sọ wípé dandan gbọ́dọ̀ máa tẹ̀ báwọn ni gbọ́dọ̀ máa kúnlẹ̀ báwọn ni kí ni ń ṣe. yóò máa pa àwọn wàásù wọn yóò sì máa bá wọn sọ̀rọ̀ lóyè máa fi ọ̀yìn náà wọ́n àwọn èèyàn mi ní háà kẹ̀ẹ́ ṣe ha ẹ má ṣe ha ẹ má ṣe ha èyàn máa pàrọwà sí wọn èyàn máa bá wọn sọ̀rọ̀ èyàn máa fi ọ̀pọ̀lọpọ̀ dáadáa èyàn máa fi rọ́pò èyàn sì máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ fún wọn kéèyàn lè ṣe náà ni. àwọn mùsùlùmí kan tó jẹ́ pé táwọn máa ń sọ ní yá Muhammad Muhammad ṣé ìgbà tó dáa ni. ẹbọ o kí a máa sọ Muhammad yá Muhammad ẹbọ so tó pè yẹn ti ń pe ànábì nìyẹn so yẹ báyìí sùn so eré báyìí kò dáa rárá ẹbọ ni Allahu a'lam. ṣé dandan ni fún mùsùlùmí lóbìnrin kó máa bójú bẹ́ẹ̀ ni dandan ni. jazakumullahu khairan ẹni yìí ní gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé ká máa jẹ ejò kì í nǹkan tí ó dáa kí wá ní ìdájọ́ ká mú lára ejò ká fi ṣe ìlàjì ká fi ṣe ìwòsàn ọlọ́wọ́n bó ṣe àlékún ìmọ̀ ẹni ìmọ̀ tó dáa lẹ́ni ìmọ̀ fi ká jẹ ìjọ haram ni gbogbo tó bá ti jẹ́ haram a ò lè fi ṣe wòsàn inna Allaha la yaj'alu shifa'akum fima harrama 'alaykum Ànábì sallallahu alaihi wasallam fi wòsàn yín sí tó ṣe ni ọlọ́wọ́n ní fi ejò kọ́lọ̀ ọba lè jọlá kí ó bá wa sàn ilẹ̀ sàn ẹni yìí ní irú àsàlátù wo òun ni ó dáa kí ẹ máa ṣe nínú Islam àsàlátù tó dáa kí ẹ máa ṣe nínú Islam òun náà ni sàlátù Ibrahimiyya àsàlátù Ibrahimiyya ilé tí wọ́n kàlẹ̀ ẹ̀ka ẹ̀rùn náà ni ó dáa kí ẹ máa ṣe ní Islam ẹni tó bèrè bèrè tí wọ́n dáhùn táyì ó pe Muslim Brothers àwọn elétò ilé ìta ṣe yìí wọ́n ní ká dákun torí ọlọ́run ká má jẹ́ kí ètò yìí stop sí bíbà yìí ká dákun ká máa ṣe lọ pé ọlọ́run ọba àlekè ọlá yóò san wọ́n lẹ́san orí àsìkò ibi tí a dúró sí ni subhanakallahumma bihamdik nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk